والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت أبي برا صلى الله قلنا لي كنت أبي أقول لي الإسلام والولاية Islam ohun tó ní í ṣe pẹ̀lú jíjẹ́ wàlí tani wàlí irú ìpòwò sí nípò wàlí àti pé kí ló lè sọ àyàn di wàlí àti pé ǹjẹ́ àwọn wàlí kan ń bẹ tí wọ́n ń pè ní wàlí tí wọ́n jẹ́ wàlí òdodo táwọn kan sì ń bẹ tí wọ́n jẹ́ wọ̀lí èké eléyìí abẹ́ jẹ́ wọ̀lí fún gbogbo ẹni tó bá fojú sọ̀nà kàn wọ́ àríkò náà ni kókó nǹkan tó fà á ó fi jẹ́ pé èyí tó fẹ́ pọ̀jù nínú àwọn mùsùlùmí láwùjọ wa lónìí àríkò wọn ò sí lórí sunna tariqa iná ni èyí tó pọ̀jù nínú àwọn mùsùlùmí ń ṣe láwùjọ wa lónìí àwọn tọ̀ríkọ̀ tó ní kálukú sì ń ṣe á rí i pé oríṣiríṣi ni ó ń bẹ nínú wa ẹni tó ń ṣe tọ̀ríkọ̀tò kàdìríyà ó ń bẹ nínú ẹni tó ń ṣe tọ̀ríkọ̀tò tìjàníyà ẹni tó ń ṣe tọ̀ríkọ̀ ṣàdìlíyà wa bẹ́ẹ̀ ni bẹ̀dàwíyà wa. Naqshbandiya wà àti àwọn tọ̀ríkọ̀ míì tí a bá wo kí ni sábàbí gan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe tọ̀ríkọ̀ ìwádìí fi hàn yí pé pípọ̀ nínú àwọn èèyàn tí wọ́n di onítọ̀ríkọ̀ ńṣe ni wọ́n ń ṣe tọ̀ríkọ̀ nítorí kí wọ́n lè bá a di àwùlẹ̀yà kí wọ́n lè bá a di wàlí nítorí wípé tí a bá wò nínú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam a rí i pé àwọn ìpìlẹ̀ méjì yìí tọ́ka sí pẹ́ni tí ó jẹ́ wọ̀lí ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń páyọ̀ ọlọ́run ọba wa ó gbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń páyọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ń sọ. So, nínú alukur'an oní ala inna awliya allahi la khawfun alayhim wala hum yaxzanun alladina amanu wa kanu yattaqun ẹ tẹ́tí ẹ gbọ́ dájúdájú àwọn wàlíyìí ọlọ́n kò sí ìbẹ̀rù fún wa nípa tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wa kò sì ní sí ìbànújẹ́ fún wa nípa tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé ń bì tá a ní àwọn àwàlẹ́ yìí ọlọ́ni alladhina amanu wa kanu yattaqun àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyà rẹ̀ àwọn eléyìí ni wọ́n ń pè ní awliya'ur rahman eléyìí tó túmọ̀ sí pé májàmú pàtàkì fún gbogbo ẹni tí wọ́n bá jẹ́ wàlẹ́ yìí ọlọ́run ó náà ní al-imanu wat ó gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń payọ Ọlọ́run ọba wa eléyìí náà ní jẹ́ àdìtà nabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rìn lẹ́tí imaamu Bukhari àti àwọn míì gbé jáde pé anabi wa sallallahu alayhi wa sallam ń sọ báyìí pé man waliyan faqad aadhantuhu bi harb ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn awliya mi o dájúdájú mo ti kéde ogun lé lórí ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn awúlíyàwó èmi ọlọ́run ọlọ́run ọba ló ń kéde ogun lé lórí. wa ma qataraba ilayya abdi bi shay' ahabbu ilayya mimma aftaratuhu alayhi. ẹrú mi kan kò ní wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú iṣẹ́ kan kó wá jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà bíi kọ́ máa ṣe nǹkan tí mo ṣe lọ́rùn àyà lórí ẹ̀ ìyẹn ni pé ẹni tí ó bá súnmọ́ lọ tí ó súnmọ́ lọ wọn bá pẹ́kípẹ́kí kókó nǹkan tí ó mójútó òun náà ni kọ́ máa ṣe gbogbo nítorí wọn bá ṣe lọ́rùn àyà lé lórí. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú mi kò yé wá ti mi ọlọ́run pẹ̀lú àwọn anáfílà lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí ó mójútó náfìlà lẹ́yìn ìgbà tó mójútó ọ̀ràn àyàn títí tèmi ọlọ́run bó fi nífẹ̀ẹ́ sí torí ẹ̀ á rí i pé àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam náà tọ́ka sí pé ní jọ́jẹ́ wọlé yìí ọlọ́run yóò máa mójútó àwọn tó lọ́n sí lọ́ràn àyàn kò sì ní fi tọ́lọ̀wọ́n ọba tó ṣe ní náfìlà tọ́jú àtinúwá kò ní fi ráàlì eléyìí ó fi hàn wá pé bẹ́ẹ̀ ni alukur'ani bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí ṣùgbọ́n lónìí a rí i pé ní àwùjọ wa tí wọn náà bá ti gbọ́ pé wàlíì wọn pe lágbájá àbí lágbájá tẹ̀ ń pera rẹ̀ ní wàlíì èyí tí máa bọ́ sọ́pọ̀lọ ọ̀pọ̀lọpọ̀ lónìí òun náà ni pé àwọn kan tó ṣe pé wọ́n ní agbára tọ́tayọ̀ tèèyàn àwọn tó ní agbára tọ́tayọ̀ tèèyàn àwọn tó ṣe pé wọ́n lè sọ òkè dilẹ̀ wọ́n lè sọ ilẹ̀ dòkè àwọn tó so yìí pé wọ́n lè mú kí ilé oṣù lọ́sàn-án wọ́n sì lè mú kí ọ̀sán di òru àwọn ẹni tó so yìí pé wọ́n lè máàmà bà tẹni jẹ́ wọ́n sì lágbára láti tún tẹni ṣe àwọn ẹni tó so yìí pé tí wọ́n bá ní kójú ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ tí wọ́n bá sì ní kọ́ máa rọ̀ kò ní rọ̀ àwọn ẹni tó so pé wọ́n ní agbára láti jókòó lórí iná tí iná ò ní jó wọn àwọn ẹni tó so yìí pé wọ́n lè máa rìn lórí omi tí ẹsẹ̀ wọn ò ní wọnú omi àwọn tó sọkótó tó máa ń rọ̀ tó bá wù wọn kó tó ọpa wọn òun náà lòjọ́ ọpa wọn àwọn ẹni tó sọ pé wọ́n nímọ̀ nípa ntọ́pamọ́ àwọn ẹni tó sọ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi kí ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ẹni tó sọ pé wọ́n mọjọ́ tí wọ́n kù àwọn ẹni tó ṣe pé wọ́n tiẹ̀ lọ́wọ́ nínú dídarí ilé ayé àti ìṣàkóso rẹ̀ kódà ọ̀nbẹ nínú àwọn èèyàn tí máa wò pé ẹni tí ń pè wọlé inú àwọn àròyìn tó ní àwọn ìròyìn tó ga ni tó ṣe pé nìkan ò ní rúre àfi Allah Rabbul Alamin ipò tí wọ́n gbé ẹni tí wọ́n ń pè wọlé yìí tí wọ́n gbé wọn dé lónìí kọ́dọ̀ tayọ ipò tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀sẹ́bọ tí wọ́n gbé òòṣà àti àwọn ẹbọ wọn tí wọ́n gbé wọn dé. ọmọge ọ̀pọ̀ àìmọye irú wọn nínú àwọn ẹni tí máa pe àwọn ẹni tí wọ́n ń wò pé wọ́n ní agbára tayọ tèèyàn wọ́n yé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn kí wọ́n máa wọ́n máa pa ọ̀pọ̀lọpọ̀ àlọ́ nípa ntọ́sẹ̀lẹ̀ látọ̀dọ̀ wọlé yìí báyìí àbí ntọ́sẹ̀lẹ̀ sí wọlé yìí báyìí nítorí kó lè máa máa fi fìtínà àwọn èèyàn eléyìí tó mú kó máa wú àwọn èèyàn náà gan oníkàlùkù náà ó wù pé kó náà jẹ́ wọlé pé kó àwọn tó lágbára láti ṣe gbogbo nǹkan ó yẹ kó náà jẹ́ wali ẹni tó lágbára láti sòkè dilẹ̀ ó yẹ kó náà jẹ́ wali ẹni tó lágbára láti sọ ilẹ̀ dòkè ó yẹ kó náà jẹ́ wali kọ́mú kíkọ́ alùpùpù ọmọ gbìyànjú láti sọ pé náà fẹ́ di wali tí a bá wo nínú àwọn tírà tí wọ́n kọ nípa àwọn awùlíyà á nínú gbàgbọ́ wọn àwọn sọ yìí pé àwọn akutọ́ọ̀bù kan wà o àwọn akpọ́ọ̀bù yẹn mẹ́rin ni wọn àwọn náà lẹ́ni tó ṣe pé wọ́n kó ilé ayé ró kótóbù kótóbù kótóbù kótóbù pé kótóbù kọ̀ọ̀kan ọ̀n bẹ lórígun kan nínú àwọn orígun ilé ayé pé àwọn ìlọsì gbélé ayé ró àti pé tí ọba sí rú wọn ní gbélé ayé ọba ti já dànù pa àwọn àwòlíyà ẹ máa gbọ́rọ̀ àwọn arọ́ yẹn nínú àwọn ẹni tó ń pè ní àwòlíyà náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ onítọ̀ríkọ̀ onítọ̀ríkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa pèrè àwọn ní awliya kẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ pé àdọ́sókè ó pèrè àrẹ ní wàlí àrìfáàrì ó pèrè àrẹ ń wàlí wọ́n pè ń wàlí albadawi ó pèrè àrẹ ń wàlí wọ́n pè ń wàlí ṣàrọ́ọ̀nì ó pèrè ń wàlí àwọn náà pè ń wàlí àwọn ẹni tí gbogbo nǹkan yìí pọ̀ sáàrin wọn à ń pèrè ẹni wàlí àwọn náà làwọn onítọ̀ríkọ̀ àwọn náà làwọn onítọ̀rí kọ téèyàn bá wá takò wọn báwọn ẹni tẹ́ ń pè wàlí yìí wọn kì í ṣe wàlí yìí o nítorí pé àárí lára wọn àmì pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn sì ń páyà rẹ̀ eléyìí tọ́ lọ́wọ́n bá tóbi sàlàyé ẹni tí ń jẹ́ wàlí yìí o ala inna awliya allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun tẹ́ ẹ bá sọ fún wọn pé èyí tọ́lọ́ sọ nínú alukur'ani tó o bá wá sọ pé àwọn ẹni tẹ́ gbé tẹ́ ń gbé yìí tẹ́ ń pè ní wàlí yìí ewu la rí lára wọn nínú ntọ́lọ̀ wọn bá tó fi pè yàn ní wàlí wọn takò ọ ni wọn ò ní sọ fẹ́ sọ pé kò sí wàlí yìí sibáyà alukur'an ni wọn náà kéwù sibáyà lọ sọ pé ala inna awliya allah ala inna awliya allah atunkiru wujudan awliya sọ̀n takò pa àwọn wàlí yìí bẹ́ẹ̀ torí tó o bá takò pa wàlí yìí bẹ́ẹ̀ faqad ankarta ma huwa thabitun fil qur'an sunnah ajẹ́kù ti takò nǹkan tó fẹsẹ̀ rìn lẹ̀ nínú alukur'ani àti sunna bákan náà tó o bá tún takò wọn wọn ni aa ah, ah, gbogbo nǹkan tá a ní wọ́n ṣe yìí gbogbo nǹkan lọ tọrọ ọtọ wọn ṣẹlẹ̀ yìí orúkọ rẹ̀ ni karamat karamatul awliya fahal anta tunkiru karamatul awliya ṣé wọn takò nǹkan tó ṣe kó ju agbára ntẹ̀yìn lè ṣe lọ tọ́lọ̀ máa mú kó lọ́wọ́ àwọn wàlíì pẹ̀lú báyìí wọ́n máa takò àwọn èèyàn nígbà tí wọ́n bá sọ fún wọn pé tí wọ́n ń ṣe kìí sùn ní islam mú wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí olùgbàgbọ́ òdodo ẹni tó bá jẹ́ mùsùlùmí wípé ká máa ṣe ìyàtọ̀ láàrin tani wàlí ọlọ́n àti tani wàlí ṣaitan ó yẹ ká máa ti lè ṣe ìyàtọ̀ láàrin tani wàlí ọlọ́n àti tani wàlí ṣaitan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá ń ṣẹ́wó tó ṣe kówó rírà owó títà òun ló fi ń ṣiṣẹ́ sí ó rọrùn fúnru wọn láti mọ owó tó dáa àti owó tí ò dáa láti mọ owó tó jẹ́ pé ìjọba ló ṣe jáde àti owó tí àwọn èèyàn tẹ̀ jáde ní kọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn ṣe nímọ̀ yìí bẹ́ẹ̀ ló yẹ kí wọn mùsùlùmí náà mà ta ni wàlíyì òdodo ta sì ni wàlíyì rọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó ṣe wípé wọ́n mà nípa ẹ̀sìn àwọn máa nímọ̀ nípa ẹ̀sìn wo lọ́dà tó ṣe mú fi sáré ẹ̀sìn wo ni ò sì dá tí ò ṣe fi ṣèdíje gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ẹni tí wọ́n sì mọ̀ nípa ẹ̀sìn gúngùn tiwọn àwọn máa dá talákin mà yàtọ̀ sẹ́ni tó jẹ́ òjò bẹ́ẹ̀ náà lọ́yẹ káwa náà ma ta ni wàlíyè òdodo ta sì ni wàlíyè èké gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó yẹ kí mùsùlùmí ó tún máa yàtọ̀ láàrin ànábì òdodo àti ànábì irọ́ ànábì òdodo àtàwọn ẹni tó kúrọ́kúrọ́ àwọn lánàbì agbọ́dọ̀ máa yàtọ̀ láàrin wọn torí rẹ̀ ó máa yàtọ̀ láàrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olódodo ẹni fọkàtà àti anabi musa alayhi salam anabi isa alayhi salam anabi ibrahim alayhi salam zakariya yahya idris ayub saleh shuaib gbogbo àwọn anabi yìí báyìí ọmọ wọn pa anabi ọlọ́wọ́n bá ni wọn ríran lọ́lọ́wọ́n bá ara wọn ní ìdákejì wọ́n wá mọ̀ pa àwọn òkúrọ́ kan wá tó sì pa àwọn pèrè àwọn lánàbí ọlọ́wọ́ láì jẹ́ pé Ọlọ́run ọba ránṣẹ́ sí wọn wọ́n pera wọn níranṣẹ́ Ọlọ́run láì jẹ́ pé Ọlọ́run ọba rán wọn níṣẹ́ gẹ́gẹ́ bíi Musailimatul Kadhdhab ẹ̀rí tó ti kún orúkọ rẹ̀ Musailima al-Kadhdhab òpùrọ́ bákan náà al-Aswad òun náà òpùrọ́ Talha al òun náà òpùrọ́ àti al-Harith òun náà òpùrọ́ bákan náà babahu arumi òun náà òpùrọ́ bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed alqadiyani òun náà òpùrọ́ àmọ́ ìyàtọ̀ láàrin àwọn eléyìí àti àwọn anabi òdodo gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn eléyìí bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọ̀ràn yẹn lórí wa ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn tani awliya àwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyọ̀ ọlọ́wọ́ bá wa àti àwọn olùyàwó èké àwọn ẹni tó jẹ́ pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn kì í sì páyà rẹ̀ àwọn ẹni tó jẹ́ ọ̀daràn tó sì pé wọ́n gbé aṣọ kan wọ̀ lórúkọ pé awolìyàwó làwọn a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin àwọn méjèèjì torí àǹfààní tó wà níbẹ̀ ó púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń pè ní awolìyà àwọn náà ni wọ́n ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn Islam tó fi bàjẹ́ àwọn náà ṣe sábàbí tí wọ́n fi lé àwọn èèyàn jìnnà síta àlímù tíì àbí kí ló rí síta ni tó sọ yìí pé ní ìgbà tó rí tẹ́nìkan gbìyànjú láti lọ sálọ àlà ọwọ́ á ní wàhálà rẹ̀ ti pọ̀ jù kí ló dé ó ní bàbá mo fẹ́ sàlù aláké ń bá sọ láti pẹ̀lú yín ni bàbá yẹn sọ fún yín pé tẹ̀tẹ̀ láwọn èèyàn kó tó pẹ̀lú wọn mo gbé àlọ́ àlá yẹn la hawla wala quwwata illa billah ó gbé àlọ́ àlá yẹn ẹ wọ́n musiba nítorí pé òun kọ́ wàlí ni bàbá sì ti jẹ́ wàlí àjẹpọ̀ lágbára láti gbé gbogbo ẹ̀ ńgbọ́ bá yá ló ń gbé sọ́láàtì tọ́ba yá ló ń gbé siyam Ramadan tọ́ba yá ló ń gbé hajj fún ọ àti pé tọ́ba dijọ́ gbé ndàlùkìyàmà sátì máa pariwo orúkọ òun tó máa ti ń pariwo orúkọ àwọn kan ní tó ń wá gan tó ń gan ọmú láàrin àwọn èèyàn tó ń dọ̀ sálì jẹ́nà subhanallah so ẹ̀rí pẹ̀lú eléyìí ìgbà ìsìnjẹ́ tó tó kò sí aláìfẹ́ kan ṣe náà lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ náà àwọn náà lọ́nà wọn bá sìn wọ́n ń ṣe hayya àrùsọ̀lẹ́ èèyàn mélòó ló ń lọ sí mọ́ṣáláṣí hayya àlèfẹ́lẹ́ èèyàn mélòó ló dáhùn ṣebí júmọ́ àjẹ́ndì mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ Ramadan àjẹndì mùsùlùmí kọ́ lọ́pọ̀lọpọ̀ ni o tún wá gbọ́ tó kúrọ́ kan sọ fún ọ pé gbogbo ìtọ́lọ́ ni kẹ́ ẹ máa ṣe yín kò é ṣe ń tọ́ pàtàkì lọ títí fa tẹ́ ẹ bá ti gbà fáwọn àwòlíyá o ó ti parí àwọn sáìwé yín wájú ọlọ́run a'udhu billahi minash shaitani rajim. sọsẹ́ mọ̀kẹ́lẹ́ yẹn ìwé ẹ̀sìn Islam tégbòtégbò ni ìbá ẹ̀sìn Islam jẹ́ni láti pìlẹ̀ rẹ̀ so gbogbo ẹ̀ lórúkọ pé wàlíì làwọn wàlíì làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì bàjẹ́ nínú ẹ̀sìn Islam torí ẹ ìjẹ́wọ́lé eléyìí tó jẹ́ tí ràrá eléyìí tí àwọn onítọ̀rí kan ń pariwo rẹ̀ eléyìí tí àwọn onísúfí tí wọ́n ń pariwo rẹ̀ tí wọ́n wá dasọ fún wọ́n dasọ fún wọ́n ní aṣọ yẹn orúkọ rẹ̀ ní alḥaqiqa kìí ṣe ṣẹ̀ríyà wọ́n lẹ́yìn tẹ́ ń kọ́ nípa qala Allah qala ẹ̀yin ọmọ kankan ju sẹ̀ríyà lọ ṣùgbọ́n àwọn awliya kí làwọn mọ̀ alḥaqiqa èwo ni haqiqa èwo lọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ asẹ̀ríyà shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuha shara'a lakum mina ad-din thumma ja'alnaka ala shari'atin mina al-amr sẹ̀ríyà lọ́lọ́wọ́n fi ránṣẹ́ bi Muhammad sallallahu alayhi wa sallam àwọn tọ̀rí kọ́ ike kìí ṣe ṣẹ̀ríà làwọn dààmú fún innama yahtamuna bil haqa'iq kí wọ́n á ní haqa'iq gbọ́dọ̀ àbàdìlù tún ṣe rí ìdá ń pè ní haqa'iq yẹn ma hiya illa al-abatil ìranù lásán nílẹ̀ ń pè ní àwọn òkodoro òdodo kí ló kodoro òdodo nínú ẹni tó ṣe pé ó gbégbó ọtí ó gbé sẹ́nu ó àwọn àrí pé ọtí ni bàbá yìí mú ó ní à súra lásán lẹ́yìn rí àwòrán lásán lẹ́yìn torí kẹ́yìn ọmọ kankan ti ṣẹ̀rí àlọ́ àmọ́ àwọn ẹ̀ńtọ́ mahakọ́ àwọn ni ahlul mukashafat àwọn ẹni tọ́lọ́ máa sípayé ojú wọn tí wọ́n máa rí tí kò ṣeé rí àwọn eléyìí á mọ̀ pé kóòkù bàbá mu bàbá ọ̀mùtí tọ́wọ́ ń pọtí ní kóòkù sẹ́yìn mọ̀ pé ó dìgbà tí ọpọlọ gbogbo èèyàn bá tó dìtò pé kó o tó rọ́tí pè fáwọn èèyàn ní kíni kóòkù abẹ́ni taari tọ́nba kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó kẹ́tẹ́kẹ́tẹ́ dúró wọ́n fẹ́ bọ́ ọlájọsípọ̀ wọ́n á kẹ́tẹ́kẹ́tẹ́ dúró fún ó sì bọ́ sòkòtò láàrin ìjà ó sì kìdí rẹ̀ bọ́nu ti kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sí gbogbo yẹn wọ́n á á ah, anakumula àwọn eléyìí báyìí àfi yẹn ọlọ́wọ́ <laughs> ìwọ bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn láàrin jà ó lẹ́yìn tẹ̀yìn rínu torí pé èèyàn ọmọ kankan ju ṣẹ̀ríà lọ kí làwọn máa ń ta wọn haqiqa tó eléyìí lọ́wọ́ bí tí wọ́n ń pè ní ilmul batin ìmọ̀tọ́ pamọ́ ipe ẹ̀yìn ti yín ẹ̀yìn ọmọ kankan ju zahiran minal qawl lọ ètò bá hàn ní ọ̀rọ̀ lẹ́nu kí ni bẹ́ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ kò yẹ yín tó eléyìí ó mú kí wọ́n fẹ́ wú ẹ̀sìn islam ó mú kí wọ́n fẹ́ bà ẹ̀sìn islam jẹ́ wọ́n ti ẹ̀tì bàjẹ́ débi kan alimami abu hanifa àti imaamu shafi'i rahimahumallahu ta'ala ìkíni kejì wọn wọ́n sọ yìí pé idha lam yakun al-ulama'u awliya allah falaysa lillahi ta'ala wali báwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam tí ọ̀rọ̀ ajẹ́pọ̀ àwọn ni ajẹ́pọ̀ lọ́wọ́ ní wali kankan wọ́n pé yé wa ajẹ́pẹ́ ta ni alladhina amanu wa kanu yattaqun àwọn olùmọ̀ yìí wọ́n á sọ pé táwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríà táwọn ò bá ti jẹ́ pé àwọn ni awliyahu Ọlọ́run àsìkò Ọlọ́run bá ń kọ́ kò ní wàlẹ̀. alimami nawawi ọlọ́rọ̀ táwọn alimami méjèèjì sọ ọ́ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni al-ulama'ul 'amilun àwọn olùmọ̀ tí ń fi mọ̀ àwọn ṣiṣẹ́ dáhùn kẹ́ni tó kọ́ mọ̀ pọ̀ ẹni tí fi ń ṣiṣẹ́ wọn ò tó nǹkan o torí pé mọ̀lẹ́ nìkan náà kọ́ tó fi dá òòlì yàwó èké ìmọ̀lẹ́ nìkan kọ́ tó fi di babaláwo ìmọ̀lẹ́ nìkan náà kọ́ tó fi dóyin àwọn wò kì í ṣe irú àwọn eléyà ni wọ́n ń sọ gbogbo àhán ṣebí àbú ànífà náà ló ti sọ yẹn ṣáfì náà ló ti sọ pé irú àwọn ọ̀daràn àwọn ìní àwòlìyà kì í ọ̀daràn làwọn wí o alùlẹ̀mọ́ ọ̀làmìlò àwọn ẹni tó nímọ̀ tí wọ́n sì ń tí wọ́n mọ̀ wọ́n fi ń ṣiṣẹ́ tá padà lọ sínú àwọn àwé tá a ti máa yẹ ìtumọ̀ gbólóhùn ọ̀rọ̀ wò léde lárúbáwá gẹ́gẹ́ bí ọ̀sìhà wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní wọ̀lí òun náà ní dọ́dọ̀làdú àtòdìjẹ ọ̀tá ẹni wọ́n ń pè ní wọ̀lí tẹ́mi bá bí léèrè pé kìí sọ̀tá àti pé kíni náà ṣé dandan ni kí o tẹ̀ bá ti sọ̀tá ọ̀rẹ́ ni ṣé dandan ni tí o bá ti jọ ta wa kọjọ rẹ wa hàn torí kéléde lárúbáwá kò túmọ̀ síbẹ̀ ìdí nu tí wọ́n fi túmọ̀ sí pé aluwali huwa sadiq rárá kò sí túmọ̀ kátó sọ pé wàlí ìlọrẹ kìí sọ̀tà òní wọn ń pè ní wàlí ẹni ẹni sẹ́wọ̀n kẹ́ni ẹni kìí ṣe ọ̀tá ẹni wàlí ìtumọ̀ rẹ̀ ni ẹni ẹni ẹni tí kìí ṣọ̀tá wa ó túmọ̀ sí pé alùwìláyàtù dọ́dọ̀ làdáwà wìláyà àtòdìjẹ́ ìjọ́ta ni wìláyà àtòdìjẹ́ ìjọ́ta ni a jẹ́ pé ìjẹ́ni ẹni ni wọ́n ń pè ní wìláyà ibi tí gbólóhùn yìí sì ti wá òun náà ni látara ìfẹ́ àti sísúnmáyà báwo lèyàn ṣe jẹ́ni rẹ tí ò bá nífẹ̀ẹ́ rẹ báwo lèyàn ṣe jẹ́ni rẹ tí ò sì súnmọ́ sọ àwọn nǹkan méjì àtàrà rẹ ni wìláyà ti wá ìgbẹ́ni tí ó jẹ́ wọ̀lí èèyàn ẹni èèyàn yóò jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn ẹni tí ó jẹ́ ẹni èèyàn yóò jẹ́ pé kíni ó súnmọ́ èèyàn ṣùgbọ́n nínú sẹ́ríyà ta ni wọ́n ń pè ń wọ̀lí àríkí alukur'ani alápàlẹ́ ó ti ṣàlàyé eléyìí fún wa nígbà tó lọ́wọ́ bá sọ tó ní ala inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun nínú suratu Yunus alladhina amanu wa kanu yattaqun ẹ tẹ́tí ẹ gbọ́ àwọn ẹni ọlọ́ wọn ò ní kò sí ìbẹ̀rù níwájú wọn nígbà tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wọn wọn ò sì jẹ́ ni tí ó bọ̀kànjẹ́ lórí tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé yìí báyìí àwọn tani alladhina amanu wa kanu yattaqun eléyìí ó àlàyé tani wàlí látọ̀dọ̀ Ọlọ́run ọba wa àwọn náà ni alladhina amanu wa kanu yattaqun wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n sì ń payà rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ńgbà tí wọ́n ka ayà yìí wọ́n ṣàlàyé rẹ̀ báyìí Ibn Taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ Majmu'atu Rasail ó ní waliyullah man walahu bil muwafaqati lahu fi mahbubatihi wa mardiyatihi wa taqarraba ilayhi bima amara bihi min ta'atihi ó lẹ́ni tí a ń pè ní wàlí yọlọ òun náà lẹ́ni tó ṣe é gbé ó ń ṣe tó ṣe dọ́gba ọjẹ ni ọlọ nípa ṣíṣe tó ṣe dọ́gba pẹ̀lú ntọlọ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tọlọ wọn bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe àwọn tọlọ wọn bá yọ́nú sí ó ń ṣe ó sì ń wá ti súnmọ́ lọ pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ Ọlọ́run wọn lé léyìí ní jẹ́ wàlí nǹkan alákọ̀ọ́kọ́ ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì ntọ́lọ́wọ́n yọ́nú sí ó ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kẹta ó ń súnmọ́ lọ́n pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ ọlọ́ eléyìí ni Ibn Taymiyyah pè ní wàlí al-Hafiz Ibn Hajar nínú tírà rẹ̀ al Bari ó ní al-muradu bi waliyillah ó ń tẹ́ àgbàlérò pẹ̀lú wàlí yìí ọlọ́ọ̀ onáà ni al-alimu billahi ta'ala ẹni tó nímà nípa ọlọ ẹni tó nímà nípa ọlọ al-muwadibu ala ta'atihi nǹkan ẹlẹ́ẹ̀kejì onáà ni kò tẹpẹlẹ má títẹ̀lé tọlọ ó dún ní má títẹ̀lé tọlọ òkú lórí rẹ̀ bákan náà al-mukhlisu fi ibadatihi ẹni tí ń ṣe àfọ̀mọ́ nínú ẹ̀sìn rẹ̀ nǹkan mẹ́ta yìí onáà Ibn Hajar fi túmọ̀ al al-alimu billah ó ní mà nípa ọlọ al-muwadibu ala ta'ati ó dún ní ma títẹ̀lé tọlọ al-mukhlisu fi ibadati ó sì ń sáfọ̀mọ́ nínú ẹ̀sìn tí ń ṣe fọlọ eléyìí ni wọ́n pè ní al-wali. al-imam Shawkani rahimahullah nínú tírà wọn Qatrul al-wali wọ́n ní àlàyé tí Ibn Hajar ṣe yí báyìí òun náà ni tafsiri tó ṣe déédéé pẹ̀lú àwọn ẹ̀rí tó wá fún ìjẹ́wọ́lé nínú alukur'ani alápọ̀lé àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yaxzanun alladina amanu wa kanu yattaqun àbí báwo lèyìn ó ṣe jẹ́ wọlé yìí fọlọ́ báwo ni ó ṣe jẹ́ ní ọlọ́ tí ò ní mà nípa ọlọ́ báwo ló ṣe fẹ́ jẹ́ ní mi ò sì mà mí báwo ló ṣe fẹ́ jẹ́ ní ọlọ́ nígbà tó ọmọ ọlọ́run ọba wa wọ́n sọ pé ní ọlọ́run ọba ni ọ́ wọ́n á sọ pé ta ni Allah ọwọ́ rẹ́rìn ó ní wọ́n mọ Allah ìmọ̀nà mọ́sẹ́ ń bèrè kí ni Allah bàbá gbẹnu lọ gbẹnu lọ sangiliti ó ní ọ̀rọ̀ tó Allah ọlọ́dà gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni ó ní gbàtọ́ bá bá débi pé ó ní kala gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tá a sì gbọ́dọ̀ jọ́sìn fún kankan pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run báwo ló ti fẹ́ jẹ́ wọlé yọ ọlọ́run tó ṣe pé ìwọ ò dúró ṣinṣin nídìí tẹ̀láṣẹ ọlọ́ báwo ló ti fẹ́ jẹ́ ní ọlọ́ ní ìgbà tó ṣe wípé èyí sáfọ̀mọ́ àjọṣe fọlọ́ ó ń ṣe fọlọ́ ó tún ṣe fẹ́lómi tó yàtọ̀ sọlọ́ ọwọ́ ń sọ fọlọ́ yìí pé ìwọ àti ẹni tí mo ṣẹ̀sìn yín nítorí rẹ̀ ẹjọ́ pin bó ló fẹ́ jẹ́ wàlí ò lè jẹ́ wàlí. tọ́ ọlọ́ni alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya wa لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم eléyìí ọjọ́ ọ̀kan nínú ẹ̀rí tó tọ́ka sí pé wàlíyọ ọlọ́n gẹ́gẹ́ bí Ibn Hajar ti ṣe sọ àwọn nǹkan yìí gbọ́dọ̀ pèsè lára a gbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́n a gbọ́dọ̀ jẹ́ni tó dúró ṣinṣin lórí títẹ̀lé tọ́lọ́n ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àfọ̀mẹ́sìn yẹn fọlọ́n. ọlọ́wọ́n bá tún sọ nínú Al-Qur'an ó ní Allahu waliyyul ladina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur ọlọ́run ọba lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo ìwọ jẹ́ wọlé ọlọ́n ọlọ́n jẹ́ wọlé tiẹ̀ náà ọlọ́n gbàtí wọ́n jẹ́ ni ọlọ́n ọlọ́n jẹ́ ni tiẹ̀ náà allahu waliyyul ladina amanu ẹ̀rí kọ́lọ́ ni òun lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo òun la lárànṣẹ́ wọn òun la látìlẹ́yìn wọn nítorí kíni alladina amanu nítorí kí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí rẹ̀ ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ sì túmọ̀ sí pé ká lọ́jọ́ sinmi kan gbogbo gbàlá àmàsí lọ. yukhrijuhum min adh-dhulumati ila an-nur báwo lọ́lọ́run ṣe máa yọ wọn kúrò nínú àwọn òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ nígbà táwọn ọmọ lọ nígbà táwọn kì í tẹ̀lé tọ́lọ̀ nígbà táwọn ń ṣẹbọ sọlọ ọlọ́run lè yọ wọn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ àfi nítorí pé wọ́n mọ́ àfi nítorí pé wọ́n yẹsẹ̀ kúrò lórí tẹ̀lé tọ́lọ̀ àfi nítorí pé gbogbo ẹ̀sìn wọn tó rọ ọlọ́run ni wọ́n ń ṣe so eléyìí ọlọ́run ọba ni innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un wa man yatawalla allaha wa rasulahu walladhina amanu fa inna hizballahi humul ghalibun ọlọ́run ọba ni kí sẹ́nìkan lẹ́ni yìí o tó bá yẹ lọ́lọ́n àtànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo àwọn àtàlà àwọn olùgbàgbọ́ òdodo tẹ́jọ́ wọ̀lé yẹn ọlọ́ni alladhina yuqimuna as-salah wọ́n ń gbé sọlá ti dúró ó lè jẹ́ wàlíyà ọlọ́nkọ́ mẹ́sìn lọ wa yu'tuna az-zakata wọ́n sì yọ zakat ó lè jẹ́ wàlíyà ọlọ́nkọ́ mẹ́sìn lọ wa hum raki'un wọ́n sì máa tẹ̀ fọlọ́ wọ́n yìí tẹ̀ fún kàmí tó yàtọ̀ sọlọ́ ọlọ́wọ́n ọba ni wọ́n máa tẹ̀ fún sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo lẹ́ni tiẹ̀ fa inna hizballahi humul ghalibun kọ́lọ́ ọmọ yìí pé àwọn ẹni ọlọ́run àwọn náà ni ó borí o ilé ìtumọ̀ sí pé bi imkanika an takuna waliyan lillah wa yakuna Allahu waliyan jẹ́ wàlí ìfọ́lọ̀ kọ́lọ̀ náà sì jẹ́ wàlí yìí fún ọ. wa qad yakunu al-insanu wa yakunu ṣaitanu lahu wàlíyà ìwọ lè jẹ́ wàlíyì fún ṣaitan kí ṣaitan náà jẹ́ wàlíyì fún ọ. wa ma min ahadin minna illa wa huwa musannafun fi ihda ta'ifatayn kò sẹ́nìkan nínú àwọn èèyàn tẹ́rí yẹn àfikọ́ jẹ́ pé yóò wọ abẹ́ gúrúùpù kan nù méjèèjì inú kọ́ jẹ́ wàlíyì fún ọlọ́ kọ́ lọ́n jẹ́ wàlíyì fún ọ àfikọ́ jẹ́ wàlíyì fún ṣaitan kí ṣaitan náà jẹ́ wàlíyì fún ọ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tá à ń sọ lónìí kò yọ ẹnìkan sílẹ̀ nínú àwọn èèyàn pátá kò yọ ẹnìkan sílẹ̀ nínú àwọn èèyàn pátá tó bá ṣe pa gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo à sì ń ṣe tọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ bá ti ṣe ń fẹ́ à sì ń sáfọ̀ mẹ́sìn wa fọ́lọ́ lódodo àbá máa jẹ́ kínni awliya urrahman àwọn ẹni ọlọ́ ṣùgbọ́n nígbà táwọn kèfèrí ọmọ lọ táwọn kèfèrí kì í sì sin lọ táwọn kèfèrí sì ń ṣẹbọ sọ́lọ́ takanu bidhalika awliya ash-shayatin wọ́n tara bẹ́ẹ̀ wọ́n di wàlí ṣètọ́n torí ẹ̀ àwọn ta lọ́lọ́lá tọ́lọ́lá jù nínú àwọn olùyàwó lọ wọn náà ti rí pé àwọn ẹni tí ń jẹ́ wàlí ìfọlọ́ wọ́n pọ̀ gan àtẹ̀mí àti wọn náà ọ̀rọ̀ ọ̀rùn kan jẹ́ wàlí ìfọlọ́ májẹ̀mú kan ní ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká sì máa ṣe ni ká sì máa pààyà rẹ̀ alladhina amanu wa kanu yattaqun talawa lọ́lá jù nínú àwọn wàlí yọ̀ èyí tó dájú òun náà ni pé àwọn ẹni tó lọ́lá jù nínú àwọn ẹni ọlọ́run tá à ń pè ní awliya Allah àwọn náà làwọn anabi ọlọ́run àti àwọn rusulullah àwọn anabi àti àwọn aránṣẹ́ ọlọ́run àwọn lọ́lọ́lá jù nínú àwọn wàlíyì ọlọ́run ọba wa àti pé àwọn lọ́lọ́lá jù nínú gbogbo ẹni tí ń jẹ́ wàlí gbogbo ẹni tọ́lọ́ bá ṣe lánàbì tọ́lọ́ ń sì ṣe àbọ́lọ́ ń ṣe níranṣẹ́ rẹ̀ àwọn eléyìí lọ́lọ́lá jù nínú àwọn tá à pè ní awliya Allah awliya Allah àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n nínú tiwọn náà àwọn márùn kan wà àwọn ni wọ́n tún lọ́lá ju gbogbo wọn lọ àwọn náà ni ulul azmi minar rusul àwọn onípinnu àwọn onípinnu ọkàn tó gbópọn jù nínú àwọn àránṣẹ́ Ọlọ́run ìyẹn anabi nuha anabi ibrahim anabi musa anabi isa anabi wa muhammad aleyhi musalatu wa salam ìkẹ́ àti ọlọ́lọ́run bá kọ́ ma bá gbogbo wọn àwọn eléyìí ni wọ́n lọ́lá jù nínú àwọn ànábì àtàwọn àránṣẹ́ ọlọ́run tó ṣe pé àwọn ni wọ́n lọ́lá jù nínú àwọn awòlíyàwó ọlọ́run ẹ wá rí àwọn márùn yìí náà méjì nínú wọn tún lọ́lá jù àwọn mẹ́ta yòókù lọ méjì tó lọ́lá jù àwọn mẹ́ta yòókù lọ ọ̀nà ni anabi ibrahim aleyhi salam àti anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ rà àwọn méjèèjì ọ̀kan tún lọ́lá jù ẹnìkejì lọ onílà anabi muhammed sallallahu alayhi wa sallam ó tún lọ́lá ju anabi ibrahim alayhi salam lọ àti pé anabi wa yìí sallallahu alayhi wa sallam ó lọ́lọ́lá ju nínú gbogbo anabi o bọ́ fẹ́ bọ́ kọ́ òun náà ló sì ga jù nínú gbogbo ẹni tọ́lọ̀ wọn bá dá bó wù ọ́ bí ó wù ọ́ anabi wa sallallahu alayhi wa sallam yìí ó ń lòpin àwọn anabi ọba àmọ́ fapájánu pànàbì kan tún bẹ lẹ́yìn rẹ̀ òpùrọ́ lásán sí ọ̀ òun náà sì ni ìparí àwọn aránṣẹ́ Ọlọ́run kò sí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí gbogbo ẹni tó parọ́ pẹ́ nìkan ní ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bọ́lá wọn bá ti ṣe ń tu wọn fún lọ́sàn gangan tásìrì wọn tú kó tó di pílẹ̀ sùn walhamdulilah anabi sallallahu alayhi wa sallam ó lásìwájú fún gbogbo àwọn anabi Adam òun náà sì ni lè máàmù fún gbogbo àwọn anabi pátá ní ìgbà tí wọ́n bá péjọ ní ìgbà tí ẹsẹ̀ bá pé tani lè má mu wa anabi muhammad sallallahu alayhi wa sallam òun sì ni ẹni tó lọ́wọ́ bó mu dúró ní ààyè dúró tó jẹ́ tiẹ̀ yìí al-maqam al-mahmud al-maqam al-mahmud eléyìí ò ṣiṣẹ́ lómi àyàfi fún anabi sallallahu alayhi wa sallam òun náà sì ni alásìá ẹ̀yìn àsìá ẹ̀yìn òun ló ní tó bá ti jọ́ gbẹ̀ndà al òun náà sì ló ní alḥawdul mawruud àbàtà tí kálukú ti lọ mú mi bẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lónìí òun náà lẹni tó sì pẹ fún gbogbo ẹ̀dá pátákáfà tó bá ti jọ gbẹndé alqiyama ní ìsìpẹ tá a mọ̀ sí ash-shafa'atul 'udma ìsìpẹ tó tóbi ju gbogbo ìsìpẹ lọ ìsìpẹ pé kọ́lọ́mọ bó so dájọ́ láàrin gbogbo ẹ̀dá kọ́mọ tó rẹ̀ lọ́mọ aná kọ́mọ anabi muhammed sallallahu alayhi wa sallam ilé ń yọ yẹn o tó ń parọ́ tán ara jẹ tó ń sọ pé nìkan ni ẹnì kankan anabi muhammed sallallahu alayhi wa sallam kìí sẹlómi. ó wà nínú hadith láti ọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu anhu anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lè kọ́kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndà qiyamah èmi là kọ́kọ́ ẹni tí ilé ọkọ̀kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm òun là kọ́kọ́ ẹni tó ọkọ̀ jáde kúrò nínú sàárì rẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm Ibn Majah àti Tirmidhi olùgbé hadith wa Tirmidhi sì sọ pé hadithun hasan nínú hadith Anas ibn Malik radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam oni ati bab aljanna ma wá sí ẹnu lẹ̀kùn aljanna tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm fa astaftah ma wá tọrọ pé kún fún mi fayaqulu al-khazin ẹ̀sọ́ tí ń bẹ lẹ́nu àlìjẹ́nà ọmọ wa sọ pé man ant taniọ́ fa aqulu máa wá dáhùn pé ana muhammad èmi ni muhammad sallallahu alayhi wa sallam mo rò pé ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ yẹsẹ tí wọ́n ń kalẹ̀kùn tani tani olómi gbogbo èèyàn náà lèmi gbogbo èèyàn lèmi tani ọmọ yín yẹsẹ wọn nìkan lábí dákọ rẹ mo rò pé yẹ wa báyìí la nabi sallallahu alayhi wa sallam ana muhammad èmi ni Muhammad eléyìí oṣù tó máa láyọ ikú àwọn màlẹ́kà àwọn ọmọ ntọ́ pamọ́ àwọn màlẹ́kà ọmọ ntọ́ pamọ́ màlẹ́kà ń bẹ lódì kejì anábì ń bẹ lódì kejì anábì sallallahu alaihi wasallam ń kalẹ̀kùn màlẹ́kà ọ̀dà àmọ̀ pé ta ni ń kalẹ̀kùn kò rí ránṣẹ́ báwo wá ni wọ́n tó tún ní gbẹ̀ǹdì tó sọ pé ọmọ ntọ́ pamọ́ sí ọ̀rẹ́ lásán bastard màlẹ́kà nìyẹn kọ̀ ọmọ ntọ́ pamọ́ ó ń béèrè pé ta ń kalẹ̀kùn ni ọwọ́ anitaani ó lè mí ni ìwọ owó ó lè mí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ nu ẹtún wo ó ní fẹ́ẹ́kúl malikọ wa sọ pé bíkẹ́ umirt allah aftaha lè ahadin qablak rawahu muslim ìwọ ọlọ́lọ́n pa mí láṣẹ o pé n gbọ́dọ̀ alijanna ìfẹ́ nìkan síwájú rẹ̀ subhanallah eléyìí lọ gájú nínú gbogbo àwọn wàlíyọ̀ ọlọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam máa tanra rẹ jẹ wọn dákọ anabi ò lè ṣe sallallahu alayhi wa sallam láti ìgbà tó lọ́n ti rán anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́n ti fi ríran ṣe sábàbí tá a fi máa mọ̀ yàtọ̀ láàrin tani wàlíyù ọlọ́run tani wàlíyù ṣẹ̀fà ríran tó lọ́n rán anabi gángan òun gan òun ni sábàbí tá a fi máa ma ṣé wàlíyù ọlọ́run lélẹ́yìn ni àbí wàlíyù ṣẹ̀fà látàrí ríran tọ́lọ́ ọ̀rán nàbí sallallahu alaihi wasallam láti máa ma yàtọ̀ láàrin àwọn ẹni ọlọ́run àtàwọn ọ̀tọ̀ ọlọ́run nítorí pé tí èèyàn bá gba nàbí sallallahu alaihi wasallam gbọ́ tó sì gba tọ́lọ́ wọn bá fi ran gbọ́ tó sì ń tẹ̀lé ta nàbí ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí báyìí òun ni wàlíì ọlọ́run àmẹ́ntí ọgbà nàbí gbọ́ tí ó sì gba tánàbí mú wa gbọ́ tí kì í sì tẹ̀lé ànàbí ní kọ̀kọ̀ àti ní gbangba ó lè máa tẹ̀lé ní kọ̀kọ̀ kó má tẹ̀lé ní gbangba ó lè máa tẹ̀lé ní gbangba kó má tẹ̀lé ní kọ̀kọ̀ fala yakunu waliyan lillah sẹ́rí pé ríran tọ́lọ̀ ọ̀ràn ó ti jẹ́ sábàbí tá à ń fi máa tani waliyu ọlọ́run tani waliyu shaitan. bákan náà ẹnìkan sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run àti pé waliyu ọlọ́run ni mí á sọ fún yín pé tẹ̀lé ta nábì sallallahu alayhi o nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọba sọ wípé kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhbibkum allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim sọ fún wọn eré anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe pé bẹ́yìn tó ṣe ń sọ pé ẹgbẹ́ ọlọ́run ẹgbẹ́ ẹnífẹ̀ẹ́ ọlọ́run ẹnífẹ̀ẹ́ ọlọ́run ẹnífẹ̀ẹ́ ọlọ́run àmì tá a fi dá yín mà pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run òun náà nìkan tẹ̀lé tèmi anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ti tẹ̀lé tèmi anabi muhammad sallallahu alayhi wa sallam àmọ̀ pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run àmọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ ọlọ́run ọbọ̀ sì nífẹ̀ẹ́ yìí náà alḥasan albasri rahimahullah ó ní idda'a qawmun annahum yuhibbuna allah fa anzala allahu hadhihi al-aya mihnatan lahum àwọn èèyàn kan fanu sọ wípé àwọn nífẹ̀ẹ́ ọlọ ọlọ́run ọba wa ti torí wọn sọ àyà yìí kalẹ̀ láti fi sàdánwò fún wọn ọlọ́run sàlàyé nínú àyà yìí pé gbogbo ẹni tó bá tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam fa inna allah yuhibbu ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí o ẹni tó bá wá sọ igbe mo nífẹ̀ẹ́ ọlọ́run tí èsì tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam falaysa min awliya illah eléyàn ò lè jọ́kan náà wàlíyà ọlọ́run fahuwa wàlíyàn lè ṣaitan wàlíyà ṣaitan ni. ǹjẹ́ a rí nínú àwọn èèyàn ẹni tó pera rẹ̀ ní wàlíyà nínú àwọn ẹni tó ti síwájú ṣùgbọ́n tó dájú pé wọn kì í ṣe wàlíyà ọlọ́run bẹ́ẹ̀ ni àrí nínú àwọn èèyàn àwọn ẹni tí wọ́n pera wọn ní wàlíyé ọlọ́run wọ́n pera wọn lẹ́ni ọlọ́run ṣùgbọ́n tó ṣe pé wọn kì í ṣẹni ọlọ́run ọlọ́run ọba já wọn nírọ́ alukur'ani tú àṣírí wọn gẹ́gẹ́ bí àwọn yehud àti àwọn nasara àwọn yehud tí wọ́n pera wọn tí wọ́n pera wọn lọ́mọlẹ́yìn anabi musa aleyhi salam àwọn nasara tí wọ́n pera wọn lọ́mọlẹ́yìn anabi isa aleyhi salam àwọn eléyìí fẹnu sọ wípé wàlíyọ Ọlọ́run làwọn o àti wípé àti wípé àwọn gan gan gan gan ọmọ Ọlọ́run làwọn àyànfẹ́ rẹ̀ sì làwọn ẹnìkan sì ní wà àlùjáná àyàfi kọjọ kan nínú àwọn. báyìí làwọn èèyàn yìí sọ báyìí ni wọ́n sọ Ọlọ́run bá wa ó sì fi ń yé wọn nínú alukur'an ó ní qul ya ayyuhal ladhina إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين صلوا إلى النبي محمد صلى الله عليه وآله وسلم بين يهودي تبا سكبا سنفان صحيح بين الله ني أتركوا أتركوا بكوا قاي ترى الله ààyè pàtàkì tọ́lọ́n ti pèsè kalẹ̀ dé àwọn ẹni tiẹ̀ pé ni wọ́n wọ̀ tó bá di lálùkìyàmà onílàlẹ̀ jẹ́nà a ti mọ̀ pé àlè rálẹ̀ jẹ́nà wọ̀ ṣáájú ká tó kú ẹ tọrọ ọkú kẹ kú lẹ́sẹ̀kẹsẹ̀ kẹlẹ rà lìjẹnà wọ ní ìsìn Ọlọ́run sọ pé wàlá yẹtẹmẹnàwùnáhù abẹdẹn bima qaddamat aydihim wàlláhu alimun bid-zalimin Ọlọ́run ni wọn ní tọrọ ọkú láéláé o torí pé iṣẹ́ ẹbú tí wọn ti ṣe ṣáájú òní jẹ ṣe bọlọ ń mú àwọn alábòsí eléyìí ó fi hàn wá dájú sáká gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn yahood wọ́n yìí ṣe wàlíyọ̀ ọlọ torí wọ́n á gbé wàlíyọ̀ ọlọ ni wọ́n yẹ kó lè tọrọ kú náà ṣe bọ́lọ̀ ni kò wọ́n tọrọ kú ìwọ náà ní kí wọ́n tọrọ kù bí ìwọ ni níìsì gbà tí wọ́n jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó jẹ́ mùsùlùmí tó ń mójútó gbogbo àwọn orígun ẹ̀sìn Islam ẹnìkan ọlọ́wọ́n bá wá sọ fún ọ káyipọ́ lọ́wọ́ aṣọ àyà kalẹ̀ ọ wá sọ ike tó bá yẹ pé mùsùlùmí bá ní ọgẹ́ bó sì ń pera rẹ ní mùsùlùmí tọrọ kú nìsín wàláhì tọ́lọ̀ ń bá sọ bẹ́ẹ̀ àtọrọ kù àbẹ́yìn ò ní tọrọ torí gbọ́dọ̀ wa lójú pé mùsùlùmí là wà ṣùgbọ́n àwọn gbà tó ṣe pé wọ́n ń parọ́ pera wọn wọlé tí wọn kì í ṣe wọlé yìí fọlọ́ ọlọ́wọ́n bá wá já wọn kẹ́lẹ́ bá tètè wà lìjánà kí lẹ́ ń ṣe nínú wàhálà tẹ́ ń ru pọnpọ́n ká kí lẹ́ ń ṣe nínú wàhálà tẹ́ ń bá wọn ẹ̀ ń bá wọn gbẹ́ kòtò ẹ̀ ń bá wọn gbẹ́lẹ̀ gbogbo ọwọ́ ń bàjẹ́ nínú àrùkù kí lẹ́ mú bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin yín gan ẹ máa bọ̀ wá náà àlìjánà wá gbádùn nígbà tó sì pé ẹ̀ ní wà àlìjánà ṣáájú kẹ́ ẹ tó kú ẹ tọrọ kú kí kálukú sinmi ọlọ́ni wọn ò ní tọrọ rẹ̀ láíláí o torí iṣẹ́ láabi eléyìí tí wọ́n ti ṣe ṣáájú bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ yípe àwọn yahud àti àwọn nasara ní ìgbà tí wọ́n pera wọn ní ọmọ ọlọ́ọ̀ àti àyànfẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá já wọn nírọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù suratul Maida ọlọ́ọ̀ni qul falima yu'adhibukum bidunubikum bal antum basharun mimman khalaq ok ọmọ ọlọ́ọ̀ni àyànfẹ́ ọlọ́ọ̀ sì nìyí kí ló dé tọ́lọ́ọ̀ fi máa fi ẹ̀ṣẹ̀ yín jẹ yín ah yóò sì máa fi àjọmọ́ rẹ̀ báwo kí ló dé tí fi ajá yẹn fẹ́ rẹ̀ kò yé yín ni èèyàn kan lẹ́jẹ́ nù àwọn ẹni tó lọ́wọ́ bá dá kò sí kankan tó mú yín dá yàtọ̀ àti pọ̀ daran gan tó pọ̀ nù yín tí èsì lọ. torí ẹ̀ wọ́n ti sọ pé qalu lan yadkhula al-jannata illa man kana hudan aw nasara wọ́n lẹ́nu kò ní wà al-janna àbí yahudi àbí nasara kẹsẹ̀ yìí pé àwọn méjèèjì wọ́n jọ sì pàdé papọ̀ pé ókè. Okay, ẹjẹ́ compromise pé ẹ̀yin àtàwọn aláwọ̀ àlìjọ́nà rárá o oníkálukú wọn pé àwọn Yahudi nìkan ni wọ́n wà àlìjọ́nà àwọn Nasara wọn pé Nasara nìkan ni ó ṣe kíni ni wọ́n wà àlìjọ́nà bẹ́ẹ̀ ni wọ́n wò. tilka amaniyuhum ọlọ́ọ̀ni tí wọ́n ran kanu pẹ́ẹ́tẹ́ pé àwọn nìkan ni wọ́n wà àlìjọ́nà qul hatu burhanakum in kuntum sadiqin ẹ̀mẹ́rin tó múnádóko tó bá ṣe kó dodo lẹ́ẹ̀ máa ń sọ pẹ́yìn nìkan lẹ́ẹ̀ wà àlìjọ́nà àwọn eléyẹn àwọn kúrọ́kúrọ́ àwọn níwáyé ọlọ́wọ́n bá já wọn nírọ́ tani wàlíì tí ọgbọ́lọ́ngbọ́ tani wàlíì ọ̀daràn tani wàlíì tí máa takò fi ọlọ́run mélòó lọ́lọ́run fi pa wọn láṣẹ nínú àṣẹ tí wọ́n tẹ̀lé nǹkan mélòó lọ́lọ́run bá sọ pé kí wọ́n jìnnà sí tí wọ́n jìnnà sí ṣebí ọlọ́run ọba ó ṣe ẹlẹ́dẹ̀ jíjẹ léèwọ̀ lé wọn lórí wọ́n sì lọ́ọ́ mọ́ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wọ́n ń sa ọgbẹ wọ́n ń ṣe ń lò fún nǹkan míì wọ́n ń tà wọ́n sì ń jẹ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀ ọgbọ́n bẹ̀ ọgbọ́n burúkú gbogbo ntọ́nà máa ní kí wọ́n mọ̀ sí làwọn ò sí bẹ́ẹ̀ náà ni ẹ má dodo lọ́jọ́ sátidé wọ́n ní a ntú wà ń bẹ̀ nígbà àní lọ lọ́jọ́ sátidé but lálẹ́ ẹjọ́ sátidé ìyẹn ni pé tílẹ̀ bá ti sùn lọ́jọ́ jùmọ̀ oníkàlùkù tó lọ gbẹ́ kòtò kalẹ̀ létí odò yọ sàmì sí pé èmi mọ̀ múlẹ̀ bí o èmi mọ̀ múlẹ̀ bí o nígbà tó ti mọ̀ pé ẹjọ́ léfò tó bá di ní ọjọ́ sátidé tí wọ́n bá ti wá lánàá fún mi lọ́nà tó mú fi máa bọ̀ wá sí ibi tí kálukú gbẹ́ kalẹ̀ ẹjọ́ wa lọ péjọ sínú kòtò tí kálukú gbé kalẹ̀ ńgbà ọba di ní yọmul ahad oníkálukú ọlọ kẹjà rẹ̀ gbọ́ ọlọ́run àṣẹ ọ torí pé nítorí ṣẹlẹ̀ ń bì ní péjọ sunday la lọ kẹjà o àbí òye wa láti jọ júmọ́ àti àti lọ sí odò àti lọ sódò máa fi níjọ al-ahad subhanallah tó bá wọn ṣe máa ṣe nù àwọn èyí tẹ̀lé tọ́lọ̀ àwọn máa takò tọ́lọ̀ ni bóòlù ló sì rà ni ọlọ ọ̀tọ̀ ọlọ́run tún ti rí wàlíyà ọlọ òun náà ní àwọn ọ̀sẹ́bọ̀ nínú àwọn lárúbáwá àwọn náà pera wọn ní wàlíyà ọlọ àwọn náà pera wọn ní wàlíyà ọlọ pàápàá àwọn Quraysh wọn nítorí pé lásán kọ́ kó wá sí Mẹ́kà lásán kọ́ sí wa lẹ́ni tí wọ́n máa mójútó Káàbà àfi nítorí pé ajẹ́ni ọlọ́run ọba ni eléyìí máa mú wọn sí gbéraga sí àwọn lárúbáwá yòókù wọn máa wọ àwọn yòókù bí gbàtẹ́ ìsọlọ́run ọba lọ́dá ni wọ́n ṣe má nínú àṣà wọn pé gbogbo bá wá àbọ̀ wá sí umra láyé jahiliya tí o bá ti rí aṣọ yá lọ́dọ̀ àwọn Quraysh ìhòòhò ni ó sì tawaf nítorí pé wọ́n ní ẹ̀gbin làwọn èèyàn yòókù ìdọ̀tí ni wọ́n báwo ló ṣe gbẹ̀gbin àti ìdọ̀tí tó sì ṣe tawaf so nítorí délé àyàfi tó bá gbé wọn náà lásọ kan tó pọ̀ dá nítorí kó o lè bá a lọ fi ṣe tawaf tó ti fi kanra rí ìlò lè fi ṣe tawaf àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ àfikún ọ̀rá sọ yá àwọn Quraysh ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti ṣe tọ̀wáfù pẹ̀lú aṣọ lọ́rùn àìjẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé òwò ló ṣe tọ̀wáfù eléyìí mú kí àwọn Quraysh wọn máa ṣègbéraga sáwọn èèyàn nígbà tí hajj tí wọ́n máa ń ṣe hajj wọn tó bá dijọ́ àràfà ní ayé jahiliya àwọn Quraysh àwọn kì í lọ sí àràfà wọ́n máa dúró sí Muzdalifa nítorí pé Muzdalifa ń bẹ nù haram nígbà tí àràfà ti ń bẹ ní òde haram àwọn máa ń sọ pé àwalẹ̀ ní Kaaba àwọn ọ̀gbọ́dọ̀ dúró níbi tí kì ṣe haram àwọn àlejò ní kó máa lọ sí àràfà ṣùgbọ́n gbàtà nàbí sallallahu alayhi wa sallam tó ń bá wọn ṣe hajj látàyè jahiliya hajj tá anabi bá wọn ṣe láyè jahiliya anabi òdó pẹ̀lú wọn ní musdalifa arafa lànàbì ti dúró gẹ́gẹ́ bó ti ṣe wá ṣẹlẹ̀ nínú islam náà pé arafa láti máa dúró torí rẹ̀ eléyìí ń bẹ ní nínú al-umur al-jahiliya allati khalafa fiha ar-rasul sallallahu alayhi wa sallam kuffar quraish nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe láyé ojú dúdú tánàbí sallallahu alayhi wa sallam tó yapa sáwọn kèfèrí nínú rẹ̀ nù ẹ àwọn kèfèrí tó jẹ́ pé òòṣà làwọn ń sìn òòṣà ni wọ́n ń sìn dẹ́bínù tí wọ́n á máa jẹ òun náà ni wọ́n fi ya èrè kalẹ̀ wọ́n sì máa forí balẹ̀ fún látàárọ̀ nígbà tó bá di pé ọjọ́ kẹnubẹ́kú tí ilẹ̀ sùn tún ń jẹjẹ wọ́n sì tún mú ọlọ́run yẹn wọ́n jẹ nínú rẹ̀ láti fi gbé ẹ̀mí ró kílò tó má sí àwọn ilé náà ni wẹ̀lí ọlọ́ oúnjẹ ọlọ́run rẹ̀ ń búrẹ́dì bẹ́ẹ̀ náà ni àwọn kòfàrù Kùráìṣì yẹn àwọn náà làwọn ẹni tó so yìí pé wọ́n kì í sin lọ́ọ̀ wọn kì í sin lọ́wọ́ ẹbọ ni wọ́n á máa sè bó lẹ́sẹ̀ wá fẹ́ jẹ́ wọ̀líyù fọlọ́wọ́n bá wa torí ẹ̀ lọ́lọ́wọ́n bá wa ló ṣe ń sọ fún wa pé wa ma kanu awliyaa in awliyauhu illa almuttaqun ọlọ́wọ́n bá ní wọn kì í ṣe wọ̀líyù òun àwọn wọ̀líyù òun wọn jẹ́ nìkan bí ìbáṣà wọn ni ti máa páyọ̀ ọlọ́run walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n àwọn tó pọ̀jù nínú àwọn èèyàn wọn ọ̀mọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ṣàfihàn bí wọn àwọn mushrikuna wọn kì í ṣe wọ̀líyù ọlọ́run wọ̀líyù ṣètọ́ni làwọn o wọn kì í ṣẹni ọlọ́run ẹni ṣètọ́ni làwọn torí pé ọlọ́run bá ti sọ nípa àwọn wàlíyì rẹ̀ ó ní ala inna awliya allahi la khawfun alayhim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun wal mushrikuna ma amanu wa laysu muttaqin àwọn amúṣirìkì àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ wọ́n sì páyọ̀ ọlọ́run fa kayfa yasiru awliya lillah báwo wọ́n sì jẹ́ wàlíyì fọlọ́ nígbà tó ṣe pé ẹ̀yin ọ̀gbọ́lọ́ngbọ́ ẹ̀yin sì páyà rẹ̀ lódodo awliya ash òní àwọn mushrikin gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ́nù alukur'an òní allahu waliyu ladina amanu yukhrijuhum min adh-dhulumati ila an-nur walladina kafaru awliya'uhum ash-shaytan yukhrijunahum min an-nur ila adh-dhulumati ulaika ashabu an-nari hum fiha khalidun. àwọn wọ̀nyẹn ọlọ́run ọba kọ́ ni ẹni tí wọ́n àwọn náà sì sẹ́ni ọlọ́run ẹni ṣètọ́ọ̀nù ni wọ́n ṣètọ́ọ̀nì lẹ́ni wọn ṣètọ́ọ̀nì ọmọ yọ wọn kúrò nínú mọ́lẹ̀ yóò máa kó wọn dà sínú àwọn òkùnkùn àwọn eléyàn lọ́mọ náà inú náà ni wọ́n máa bẹ gbére kése tí wọn náà bá ti lóòsè ìsìláàmù ma tó ọlọ́tẹ̀lẹ́ ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ma gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí ó lóòsè ìsìláàmù láti jọ́ tó ń ti ṣe wọn ò lówó torí rẹ̀ ló ń ṣe di kèfèrí ìgbà tó ń wá di kèfèrí lówó bá dé fasulta bi dhalika kafiran mushrikan waliyan li shaitan ó ti di káfìrí ọ̀sẹ̀bọ ẹni àṣetàn táwọn ìràwọ̀tọ́ gbà tí ń bẹ léjìká rẹ̀ àwọn ló pé ọbí kó jẹ́ musliman taqiyan min awliya irrahman kó jẹ́ olùgbàgbọ́ òdodo olùpáyọ̀ ọlọ́run nínú àwọn ẹni ọlọ́run tí lèyìn ló pé ọ àbí kó jẹ́ ọ̀daràn kèfèrí nínú àwọn ẹni ṣetàn ah, ọlọ́run mọ́sàwá báwọn torí ẹ ọlọ́ni kan qatilu awliya ash-shaytan inna kayda ash-shaytani kana da'ifa ọlọ́ni ẹ gbógun ti àwọn ẹni ash-shaytani o nítorí pé ti ash-shaytan ọ̀lẹ púpọ̀ torí ẹ ó wà nínú hadith ilé tí Bukhari àti Muslim gbà wá anabi wa sallallahu alayhi wa sallam ó kéde yanyayanya níwájú gbogbo àgbáńlá yé ẹ gbọ́ o anabi sallallahu alayhi wa sallam ẹ sojú anabi sallallahu alayhi wa sallam kì í ṣe ẹyẹ tí ké lójó tí èké lẹ́rùn anabi sallallahu alayhi wa sallam yẹsẹ ẹni tí wọn ma sọ̀rọ̀ ńkọrọ yàrá tí onílé sọtọ bá dòde o gẹ́gẹ́ bí ìṣesí wọ munafiki lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ni tí sọ ń yàrá ọ̀tọ̀ ni tí wọn sọtọ bá jáde o ọ̀tọ̀ ni tí wọn sọ lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀ ni tí wọn sọtọ bá rí o gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ o wọn làwọn ètò ìjọ ẹlẹ́sẹ̀ mẹsàn ká o àmọ́ ẹ̀yìn rẹ̀ ló ti káwọn ọmọ kátó bá ti pọpà kọ káwọn ká o. anabi sọ lójú gbogbo subhanallah àwọn ará alẹ́ báyìí wọ́n ń sẹ́ni tèmi o àwọn olùmọ̀sọ pé àwọn ẹni tí Ànábì ń tọ́ka sí yẹn apá kan ni nínú àwọn tí wọ́n jẹ́ bàtà rẹ̀ àwọn ará alẹ́ báyìí o wọ́n ń sẹ́ni tèmi o subhanallah ojú tì í gbogbo ẹni tí Ànábì tó bá fọwọ́ ara rẹ̀ mú fáìlì rẹ̀ sọ́nù omi ojú tì í àwọn ará alẹ́ báyìí ń sẹ́ni tèmi ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam innama waliyuya Allah wa salihul mu'mini ẹni kankan kọ́ ni wàlíyé mi tí o bá sọ Allah ẹni kankan kọ́ lẹ́ni mi tí o bá sọ lọ́n àtàwọn tán jẹ́ ni ire nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tán jẹ́ ni ire nínú àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí Abubakar Umar Uthman Ali àti gbogbo àwọn sọ̀hábà yòókù gẹ́gẹ́ bí àwọn àwọn àwọn tí wọ́n ṣe bay'atur ridwan èèyàn one thousand four hundred tánàbí sallallahu alayhi wa sallam tó lẹ́nìkan sí nínú àti ní òjò àwọn ẹni anabi muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tó kópa nínú ogun badar àwọn ẹni anabi muhammad sallallahu alayhi wa sallam àti wọ àtẹmí náà tá a bá jẹ́ òdodo lódodo tá a sì ń ṣe dáadáa torí ọ sọ pé wa salih al-mu'minin tọ́ eléyìí ẹ̀rí kọ́ lọ́wọ́ láti sọ onífẹ́ inna Allaha huwa mawlahu wa Jibrilu wa salihul mu'minin wal mala'ikatu ba'da dhalika dhahir ọlọ́wọ́ bá lẹ́ni rẹ̀ o tí ó rà sí àti màláíkà Jibril àti gbogbo àwọn ẹni rẹ̀ nù àwọn olùgbàgbọ́ òdodo yàtọ̀ sí eléyìí gbogbo màláíkà tí wọ́n bẹ̀ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti lẹ́yìn eléyìí ò túmọ̀ sí pé wọ́n máa sọ pé hàn ah, màlẹ́kà jìbìrì là ń bẹ lẹ́yìn mi màlẹ́kà mikael là ń bẹ lẹ́yìn mi màlẹ́kà israfil ń bẹ lẹ́yìn mi malakul mọ́tì ń bẹ lẹ́yìn mi <laughs> so lọ́wọ́ tó ka títí lónìí amadu tijani ọ̀ ń bẹ lẹ́yìn o abdulkadir jelani ọ̀ ń bẹ lẹ́yìn o ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe ń da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra ọ̀ domi papọ̀ mọ́tọ̀ ẹ́ o ti ní ṣe òkìní kankan o ti ń bẹ lẹ́yìn o ó gbé fọ́tò rẹ̀ kọ́rùn ń bẹ lẹ́yìn rẹ àbí ń bẹ lọ́rùn rẹ ìrò kó wura rẹ nù dínkì pé ó gbé fọ́tò èèyàn kọ́rùn wa ní ń bẹ o a ah, ẹ̀yìn lọ́wọ́ àní ìsìn ẹ̀yìn àbáyà so eléyìí kò túmọ̀ sí kíkọ́ wá gbé hàn àyà yẹn àyà yẹn ló lúgọ sábẹ́ rẹ̀ olùlúgọ sábẹ́ àyà yẹn pé wal malaikatu ba'da dhalika zahir ìwọ náà o àwọn màláíkà ń ìwọ gẹ́gẹ́ bíi tani ọ̀daràn eléyìí jẹ́ báwọn bákan náà àwọn munafiki àwọn tó ṣe pé ojú ayé ni wọ́n ti gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ wọn ò gbàgbọ́ ní pàápà àwọn eléyìí náà wọn ò lè jẹ́ wọlé ìfọlọ o òpùrọ́ làwọn eléyìí o ẹni tó bá yẹ pé lójú ayé ló ti gba anabi gbọ́ ojú ayé ló ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n ní pàápà nínú ọkàn rẹ̀ kò gbọ́ lọ́wọ́ tí gbàgbọ́ wọn bá dénú ìgbà náà là ń bọ́ lọ́wọ́ kájẹ́ múnásìkì o àmọ́ tó bá pẹ́ ẹnu wa lọ́mọ ìgbà táwọn èèyàn bá rí wa lọ́mọ kò sí ìmánì nínú ọkàn kò sí ìmánì nígbà tó bá kú akura wa ó túmọ̀ sí pé múnásìkì lélẹ̀ la yumkinu bi ayyi halin min al-ahwal kó wá jẹ́ pé wìláyà wa ṣubú kò rí bí bọ́ sí àfẹ́ ìkúlé múnásìkì kò lè ṣèṣe la rárára ni torí ẹ torí pé Ọlọ́run ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ wàlíì rẹ̀ ó ní alladhina amanu wa kanu yattaqun ay amanu zahiran wa batina wọ́n gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba wal munafiqu innama amana zahiran wa lam yu'min batinan munafiki lójú ayé ló ń ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ gbọ́ bá gbọ́ nínú ọkàn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o àwa tá a jẹ́ mùsùlùmí o ká gbàgbọ́ ipa wọ̀ lẹ́nìkan tó ẹni tó ṣe pé látọ̀dọ̀ rẹ̀ iná láti lè gbọ́ ẹ̀sìn yé tá a ti gba ẹ̀sìn wá tá a sì lè gbẹ́sìn yé gbọ́wọ́ rẹ̀ tó yàtọ̀ síta ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam alẹ́lómi lọ́wọ́ àwọn sọ pé àwọn kìnnìkan hadọ̀ràtù kìnnìkan hadọ̀ràtù kìnnìkan ta ni hadọ̀ràtù ta ni tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun ló jíṣẹ́ ọlọ́run ọba wa ẹ ṣe ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ẹ gbọ́dọ̀ ṣe ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa wípé ká gbàgbọ́ wípé gbogbo sẹ́tà nàbì jẹun èyí tó jẹ mọ́ tẹ́ ẹ bá ṣe báyìí ẹ gbà dáadáa tẹ́ ẹ bá sì ṣe báyìí ìyá báyìí ọ jẹ èyí tó jẹ mọ́ ẹ̀tọ́ lélẹ́yìí èèwọ̀ lélẹ́yìí a gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló ń pè ní halal nínú Islam ìbéèrè ni ẹ o ma huwa alhalal fi Islam ẹ sọ pé alhalal ma ahallahu Allah wa rasuluhu ìtọ́lọ́wọ́n bá ta nabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá pè lẹ́tọ̀ ó là ń pè ní kíni halal mo rò pé wé wa torí kí wọ́n mọ̀ sọ pé wàlíyù kan olóòtú sọ pé ká ẹ ṣe lẹ́sẹ̀ ń ṣe ibi tá à ń lọ nu díẹ̀ tí ọba ti yọ. ma huwa al-haram fil islam kí ló wọ̀ islam ma harramahu Allahu wa rasuluhu òǹtọ́lọ́wọ́n àtànábì rẹ̀ alayhi wa sallam tó má pè léwọ̀ kí wọ́n á pé bàbá kan ṣéwù kan iná wàá nkakalewo nǹkan kan fún ọ lọ́wọ́ fi sọ́dẹ̀ fúnra rẹ ọ̀daràn nù tọ́ba bẹ́ẹ̀. torí ẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ wípé nítorí wọn bá ṣe lẹ́tọ̀ ńlọgbà lẹ́tọ̀ ntanabi sallallahu alaihi ń pè lẹ́tọ̀ ọgbà lẹ́tọ̀ ntọ́lọ́n ṣe léwọ̀ ọgbà léwọ̀ ntanabi sallallahu tó pè ọgbà òun náà lè pe nǹkan mi lè wọ̀ kódà kó sì pọ́lọ́wọ́n bò pé lẹ́tọ̀ kò pé lè wọ̀ òun náà ti dàgbà dé bẹ́ẹ̀ ó ti gà dé bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí o kò ní jẹ́ mùsùlùmí àbí tó bá ti gbà pé wọ̀lí ìkan bẹ láyé ó ti ga nínú po wìláyà débi wípé òun kọjá akọ́mọ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá gbà bẹ́ẹ̀ ó lè jẹ́ mùsùlùmí o ìgbẹ́ hàn ṣebí láyé Musa ṣebí Khidir pé bẹ́ẹ̀ ni àwọn wàlíì kan náà wà tó ẹ pé ọlọ́run pa wọn láti kún tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó mú wa tí ì bá sọ máa ná mú wa pọ́nmọ́ àlìjẹ́nà ẹni tí ò gbọ́dọ̀ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó lọ́n ti rán nàbì sallallahu alayhi wa sallam níṣẹ́ tí òjò ná kò sí ẹni náà. sọ eléyìí ọjà bá wọn mi àwọn sọ pé à ah, bàbá ó lè ga tó dípò kọ́ ga jùlọ tọ́ eléyìí jẹba téèyàn bá jẹni tí ń ráyé sá téèyàn sì jẹni tí ń sin náà ọba lójú méjèèjì tó sì ní ìmọ̀ débi pé à ń wò pété ló tún ní ìmọ̀ tó ṣùgbọ́n tọkọ̀ láti gba gbogbo ntọ́lọ́n ti rán nàbì Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbà ńlá ayé gbọ́ kí ni àpòlùwà rẹ̀ ṣé múmìnì ni àbí èsè múmìnì kì í ṣe múmìnì o torí rẹ̀ tí ó bá ti jẹ́ múmìnì só lè jẹ́ wàlíì kò lè jẹ́ wàlíì bákan náà gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ àtàwọn sẹ̀sìnsẹ̀sìn nínú àwọn yahudi àti nasara àwọn eléyẹn sẹ́mi kọ́ àwọn náà ní màtí wọn rú tiwọn ṣùgbọ́n wọn gba nabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ṣé wàlíì wà láwọn eléyẹn wọn èsè wàlíì o yẹn ni pé yahudi tó pé wàlíì nasara tó pé wàlíì ṣé wàlíì ni kì ṣe wàlíì kì í ṣe wàlíì rahman wa innama huwa wàlíyì ṣètọ́n yẹsẹ wàlíyì tọ́lọ́n wàlíyì tani wàlíyì ṣètọ́n torí ẹ̀ náà lẹ́sìn máa gbọ́ kọ̀yà wa lẹ́nu lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí náà ẹgbẹ́ tí àwọn náà máa sọ pé wòlíì àwọn lọ sọ́dọ̀ wòlíì wòlíì yìí kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni. pọ̀rọ̀kọ yé wa tó ẹni tó bá wòlíì láìsí tí kìí bá ti ṣe mùsùlùmí falaysa bi waliyyin lirrahman wa innama huwa waliyyun lishaytan. wọ́n bá ti pẹ́ nìkan wòlíì tí ì ṣètọ́ni pé ah sọ́ọ̀gbà pé wọlé ni wọ́n gba pé wọlé ṣètọ́ni mo rò pé wà á eléyìí ń jẹba. bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ṣe é pé nínú àwọn mùsùlùmí làwọn wà inú mùsùlùmí la kà wọ́n sí gbígbá wọn náà nímà wọ́n sì ń sin lọ́wọ́ ba ṣùgbọ́n bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ká máa lọ sùn sórí tí àwọn kẹfẹ́ rí ọ̀ ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa pín nǹkan bí dámdá yá ìlú ọ̀nbẹ́nu ọ̀rọ̀ rẹ̀ bíi ká máa ṣe sọ̀láàtì ká kọ́ ìsàl kíbla ọ̀nbẹ́nu ọ̀rọ̀ rẹ̀ bíi ká máa ṣe sọ̀láàtì ká bọ́ sí òhò ọ̀nbẹ́nu ọ̀rọ̀ rẹ̀ bíi ká máa fi búrẹ́dì ká máa fi ṣèkejì ìgbẹ́ ipe búrẹ́dì ọ̀sọ̀ ìgbẹ́ di bọ́tà fún ọ̀nbẹ́nu ọ̀rọ̀ rẹ̀ fala yumkinu li hada an yakuna waliyan lirrahman wa innama huwa waliyun lishaitan irú rẹ̀ náà lè jẹ́ wàlíyà Ọlọ́run wàlíyà ṣaitan ni yà máa jẹun wọ́n ní ah, bàbá ìyàgbẹ́ ẹ̀ tábà ọlọ́run ti mú yín kó fún wa. ẹ ọ̀bùnmọ̀ni nìyẹn ọlọ́run mú kó fún anabi Muhammad sallallahu alayhi wa sallam olùsọ afẹ́ mú kó fẹ́yìn ọ̀daràn. sọ gbogbo eléyàn yóò di ọmọ eléyàn kọ́ kìí ṣe o ọ̀daràn lásán o. bẹ́ẹ̀ náà ni a rí lọ́dọ̀ àwọn àwọn oníranran èèyàn àwọn ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ láyé gẹ́gẹ́ bí àwọn India gẹ́gẹ́ bí àwọn Thailand gẹ́gẹ́ bí àwọn Cambodia ẹ̀rí pé wọ́n ń ṣe ẹ̀sìn kan níbẹ̀ tí wọ́n ń pè ní Buddha ẹ̀sìn Buddha yẹn oríṣiríṣi nǹkan làwọn náà máa ń ṣe ń bẹ̀ wọ́n lẹ́nìkan ti sin náà ó ti di wàlí ó ti di wàlí ẹ̀rí tí wọ́n máa gbẹ́rù ẹ̀wù burúkú kàkà ẹ̀wù pupa wọn samara àfi bí ìgbà táwọn mùsùlùmí gbé ihram ẹ̀rí táwọn Buddha tí wọ́n samara tí wọ́n wà ní China náà wọ́n wà ní China nínú wọn iná lẹ́nìkan tí wọ́n ń pè ní Dalai Lama tẹ́ẹ̀ bá máa Dalai Lama yẹn ó jẹ́ olórí fún àwọn Tibet eléyẹn òun ẹ̀sìn Buddha ni wọ́n ń ṣe kó ẹ̀wù yẹn kò kú lọ́rùn rẹ̀ njọ́ kan tó wọ́n lé léyìí ó ti dé wíláyà wíláyà tó ṣèpọ̀ láṣẹ kẹfì dàlẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó ń ṣẹ̀sìn Hindu àwọn tó ń ṣẹ̀sìn Hindu àwọn abọ́gibọ̀ ọ̀pẹ àwọn olùsìn abẹ́yàn ọ̀nbẹ nínú ẹni tí ń sin abẹ́ ọkùnrin ọ̀nbẹ nínú ẹni tí ń sin abẹ́ obìnrin ọ̀nbẹ nínú ẹni tí ń sin màálù ọ̀nbẹ nínú ẹni tí ń sin odò gbogbo oríṣiríṣi ẹbọ ayé ìkòsí ètí òkòsí India kápítà nìyẹn kápítà nìyẹn fẹbọ láyé mbì àwọn náà wọn làwọn náà sẹsìn débi pàrọ náà di wàlí kọyàwá lẹnu wàlí kíni wàlí yìí ṣẹtán bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn majúsì àwọn ẹlẹ́sìn majúsì tó ṣe pé iná làwọn ń bọ iná ni wọn ń sìn àwọn náà làwọn ń sìn lọ àwọn náà di wàlí wàlí yìí ṣẹtán bẹ́ẹ̀ náà ni ẹẹrì láwùjọ tiwa náà àwọn ènìjọ ń ṣẹbọ lóríṣiríṣi wọn mọ pa àwọn kan ní wàlí pé baba ló sà baba ní kinní kan baba ní kinní kan fahum awliya'u shaitan gbogbo wọn ẹni shaitan ni wọn kọ́ yà wá lẹ́nu. tọ́ eléyìí fi hàn wá pé tá a bá wá rẹ́ nìkan tó ń sọ pé ọlọ́run ọba máa ń sípayá ojú òun láti rí nǹkan ìrí wípé gàgà ń bẹ lójú wa kì í jẹ́ ká rí àwọn nǹkan mìíràn ọlọ́run a máa sì payé ojú tó ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹrú rẹ̀ kàn ó òun á sọ pé ọlọ́run máa ń sì payé ojú òun èyí tí ọlọ́run ò sì tí ì sí payé ojú tiẹ̀ tó sin túláàsì ńkọ́ tó lòún wẹjú ní yorùbá lẹ́wù wọ́n làwọn wẹjú tọ̀ ipò òun rí ohun àìrí àti pé ń tó ju èèyàn lọ òun lè ṣe tá a bá wò wọ́n wò á sọ yìí pé rírí ohun táwọn èèyàn ò rí lílè ṣe ohun tó ju agbára èèyàn lọ àwọn nǹkan wọ̀nyí ò tí ì tó láti pè ọ́ ní wàlíyù fọlọ́ àfi ká báwo ló ń ṣe ń tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá jẹ́ pọ́n tẹ̀lé ti ànábì sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ ẹ pé iṣẹ́ kò yàtọ̀ sí tó mú wa onjìnà sí nítorí ká má ṣe àjẹ́ yìí pé ìwà yóò wàlí ìkàlọ́jẹ́ nínú àwọn wàlí ọ̀lọ́ torí alladina amanu wa kanu yattaqun àjẹ́ pé nítorí ṣẹlẹ̀ táàrin karama kani min karamati awliya nǹkan kan ní tọ́lọ́ máa fi sàpọ́nlé àwọn wàlí yìí rẹ̀ àmọ́ tí ọ̀bàjẹ́ bẹ́ẹ̀ á sọ ike kò sí nítorí àwa lẹ́nu nínú kó orí nǹkan táàrin àti ipò lè ṣe téèyàn ò lè ṣe nítorí pé gbogbo nǹkan náà ń ṣẹlẹ̀ gbowó àwọn ṣèpọ́n ń ṣẹlẹ̀ gbowó àwọn ọ̀ṣẹ́bọ ó ń ṣẹlẹ̀ gbowó àwọn babaláwo ó ń ṣẹlẹ̀ gbowó àwọn alágbègbà kí wọ́n á ní tuntun ọ̀kan nu wọn ni wọn náà ìdàkọ̀jẹ́ ṣèpọ́n mi náà ṣèyàpín àbíkọ́ ọjọ́ ṣẹbọ kan náà àwọn ọ̀ṣẹ́bọ àbí kò sì jẹ́ babaláwo kan náà àwọn babaláwo abalagbègbà kan náà mina muslimin fala ó lè jọ kan náà àwọn mùsùlùmí sọtẹ́lẹ̀ ìbáyé àbí kó sì jẹ́ pé irú wọn kọjọ ń bídíà kọjọ ń bidia, irú àjọ ń pèrè àwọn mùsùlùmí tó pé bídíà bídíà ti bẹ̀sì jẹ́ ma lọ́wọ́ irú wọn náà wà. gẹ́gẹ́ ẹni tó yẹ pé àdéhùn tí wọ́n jọ ní pẹ̀lú àṣepọ́n òun náà ní pé wọ́n máa ṣe lè mọ́mú fáwọn èèyàn ṣùgbọ́n kò gbọdọ̀ sàlùwàlá o gbọdọ̀ sàlùwàlá ẹ wá wo khasara ẹ wo khasara tí ń kọ́ àwọn jamaasi torí rẹ̀ ìyẹ̀wò dáadáa kẹ́ẹ̀ fi jẹ́ lè mọ́mú ìdí inú tíṣe tọ́ni fi máa ń sọ kalẹ̀ lé wọn lórí ṣètọ́ni máa ń sọ̀kalẹ̀ lé wọn lórí ọlọ́ni wa man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin ẹnikẹ́ni tó bá ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ kúrò lójú tọ́lọ̀ tọ́lọ̀ fẹ́ gbọ́ tọ́lọ̀ ma ọlọ́run ọba ló wọn tẹ ṣètọ́ni kan sí ọ yọọ máa tẹ̀lé ọká ní gbogbo ibi tó ń bá lọ ó ní ọgbà tiẹ̀ jẹ téèyàn bá ti lóhùn ṣètọ́lọ̀ ṣètọ́ni tí ọgbà tiẹ̀ jẹ ọ tẹ̀lé ọ náà ni kí ọmọ kíyèsí ẹnìkan ò ní pò òun ṣètò ọlọ́run kó rí i pé òun nìkan ló ń rìn wọn nìkan kọ́ lọ́mọ rìn ó rí nǹkan ọmọ sọ fún ọ pé yes what you are doing now is right bó ṣe wá takotọ ọlọ́run lọ́ọ́ da báyìí tó ń tó tún á sẹ́kù ní ìsìn ni pé ọmọ ló sì ṣẹ̀ṣẹ̀ sí ìṣe báyìí àwọn bàbá àtìyá yẹ kọ́ tẹ̀lé ṣètọ́ ni ọmọ tìyàn yọmọ tìyàn yọmọ tìyàn títí tí èèyàn ìbàjẹ́ tán tọ́ tàbá wa tó yẹ pé gbogbo òru àtọ̀sán ló fi máa ń ṣèrántí ọlọ́run ó sì máa ń ráyé sá ó sì máa ń sin lọ́n ó máa ń gbìyànjú lórí sísin lọ́n ṣùgbọ́n tí kì í tẹ̀ láàṣẹ ọlọ́run kì í tẹ̀lé ní tálùkùránì wí kò sí tọ́fẹ́ tálùkùránì ṣe náà sọ̀rọ̀ ẹ ẹ tálùkùránì lẹ kò sí kí ni mo fẹ́ tálùkùránì. a fala yakunu min awliya irrahman fa innama huwa min awliya ishaitan oní kò sí tó fẹ́ fà alukurani sí eléyìí ò lè jọ́ kan nínú àwọn ẹni ọlọ́wọ́ nínú àwọn ẹni àṣetọ́ni kódà kó ṣe pé ń fò lójú sẹ́mà kọ́ máa rìn lórí omi nítorí pé ṣetọ́ni ló gbé dúró lójú sẹ́mà gbàtẹ́ ìrìn tí ń fò lójú sẹ́mà ta ló mú lọ ṣetọ́ni ni mú lọ. bákan náà ńgbà tí ẹsẹ̀ rẹ̀ tí ọwọ́ ní omi ṣetọ́ni ló bá tẹ́ lọ́fọwọ́ tẹ́ sàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ pé kọ́ máa tẹ́ ń sò ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wàlíì kan ju wàlíì kan lọ bẹ́ẹ̀ ni àwọn wàlíì kan wọ́n ju wàlíì kan lọ tí a bá ti mọ̀ yín pé àwọn wàlíì ọlọ́run àwọn náà làwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyà rẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí téèyàn sì ń páyà rẹ̀ bẹ́ẹ̀ náà lèyìn ó sì lágbára nínú jíjẹ́ wàlíì ọlọ́run ẹni lillah òun ni ìjẹ́wẹ̀lì rẹ̀ fọlọ́ yọ ga jù àwọn èèyàn wá jura wọn lọ nínú eléyìí gẹ́gẹ́ bí ìmánì náà ni sẹ́mi pa jura wọn lọ nínú ìmánì ìmánì ẹnìkan ju tẹnìkan lọ bẹ́ẹ̀ náà ní ìpayọ̀ ọlọ́run ọba wá jura wọn lọ bí ìmánì rẹ̀ àti ìpayọ̀ ọlọ́run ọba bá ṣe ga lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní ìjẹ́wẹ̀lì ọlọ́run yóò ṣe ga lára rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ní ìjọ́tọ̀ ọlọ́run àwọn èèyàn tó dọ́gba ń bẹ ọ̀ ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé ọwọ́ táwọn fi jọ́ta fọlọ́ ọ̀gá ju tàwọn ọ̀tọ̀ ọlọ́run yòókù lọ nítorí pé ìṣèkèfèrí tí wọ́n gbópọn púpọ̀ ìjẹ́múnáfìkì wọn ó lágbára kọjá sísọ àwọn eléyìí ọjọ́ ọ̀gá àwọn ọ̀gá rábàndù nídìí ìjọ́ta fọlọ́run ọba wa torí ẹ̀ ọlọ́ni wa idha ma unzilat suratun faminhum man yaqulu ayyukum zadatu فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون so nítorí di eléyìí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n ń gbà tó lọ́n bá sọ àyà kalẹ̀ ìmánì tí wọ́n máa lékún sí ni ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lọ́kàn tiwọn ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lára tiwọn látàrí àyà tó lọ́n bá sọ kalẹ̀ torí ẹ àwọn èèyàn jura wọn lọ nínú jíjẹ wàlí bẹ́ẹ̀ náà ni wọn jura wọn lọ nínú jíjọ tọ lọ èyí bá wà wù wọ láti jẹ nínú méjèèjì ni kò mójútó ìpele mélòó la lè pín àwọn wàlí yìí a lè pín àwọn wàlí Ọlọ́run sí ọ̀nà méjì alákòókò làwọn ẹni tó ga jù àwọn náà ni sàbẹ̀kúnà muqarrabun sàbẹ̀kúnà muqarrabun àwọn tó sọ pé àwọn ni wọ́n gbáwájú tí wọ́n sì súnmọ́ lọ́nù àwọn ni wọ́n gba wájú tí wọ́n sì súnmọ́ lọ́nù jù àwọn kejì àwọn náà ni ashabu yamin muqtasidun àwọn náà ni àwọn ẹni apá ọ̀tún táwọn jẹ́ pé wọ́n wá wọ́n dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn eléyìí lóríṣi kejì torí kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe sọ. So, nínú alukur'an nípa ojú ọ̀sẹ̀lẹ̀ njọ́ gbẹ̀ndẹ̀ dàlùkìyàm nínú suratul waqiya onífa fa asxaabul wakuntum azuwajan kuntum fa asxaabul maymana ti ma asxaabul maymana wa asxaabul ti ma asxaabul mash'ama wa saabiquuna saabiquun ulaa'ika almuqarrabuun fi jannatin nacim. eléyìí ó fi hàn wá pé oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí ní ọjọ́ gbẹ̀ndà alqiyama àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni ashabul yamin àwọn ẹni àpọ̀tù ashabul maymana àwọn ẹni kejì ashabul mash'ama àwọn ẹni àpọ̀sì yàtọ̀ sáwọn eléyìí ọlọ́ni was-sabiquna as-sabiqun àwọn tó gbáwájú tó gbáwájú ulaikal muqarrabun àwọn làwọn tó súnmọ́ lọ àwọn làwọn tá a lọ fi jannati na'i wọn máa bẹ nínú aljanna onídẹ̀ra thullatun minal awwalin àwọn kan tí wọ́n jọjú ló ń kà ìní wọn jẹ́ nínú àwọn ẹni tó ti síwájú yẹn ni pé àwọn ẹni tí ó jẹ́ muqarrabun nìyẹn àrùnkà tó jọjú nínú irú wọn nínú àwọn tó síwájú wa qalilun minal akhirin nínú àwọn tá a gbẹ̀yìn dínà á rí díẹ̀ múnú wa nínú àwọn tó jẹ́ as-sabiqun al-muqarrabun tọ eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́ta ẹ rí i pé méjì nínú àwọn oríṣi mẹ́ta yìí àlìjẹ́nà yìí ọ̀kan níná ashabul maimana aljanna as-sabiquna al-muqarrabun aljanna ṣùgbọ́n ashabul yamin ní tiwọn wọn ọ̀gá tó as-sabiqun al-muqarrabun ṣùgbọ́n ashabul shimal ashabul mash'ama òrìbù náà iná náà ni làwọn eléyìí tọ́ àárín nínú suratul waqi'ah àyíká ìgbà tí ọlọ́run ọba wa tó ń sọ̀rọ̀ nípa kú njẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí yàn nígbà tí yàn bá fẹ́ kú bí yàn ṣe máa pọ̀ kakú bí ṣe máa gbóná àti bí èsè gbóná ọlọ́ni fa amma in kana minal muqarrabin fa rawhun wa rayhanun wa jannatu na'im wa amma in kana min ashabil yamin fa salamun laka min ashabil yamin ẹ̀rí kọ́ lọ́n sọ pé tó bá jẹ́ ọ̀kan náà àwọn muqarrabu ó tún wá padà sọ pé tó jẹ́ ọ̀kan náà àwọn ẹni apá ọ̀tún náà àtẹni apá aljanna ni wọ́n ṣùgbọ́n ti muqarrabu náà ńkọ́ yọ gaju ti ẹni tí èsè muqarrabu lọ. bákan náà innal abrara yashrabuna min ka'sin kana mizajuha kafura abrar àwọn bù nà. kalla inna kitaba al-abrari lafi 'illiyyin abraru àwọn eléyẹn àwọn náà ni ẹni apọ̀tù tọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi. tó sọ nípa wìláyà ó ti sọ sẹ́tún ní kálukú wọn ń ṣe fún wa o ọlọ́lọ́wọ́n ọba tó ga sọ yìí pé hadith qudsi man aada li waliyan faqad barazani bil muharaba ẹnikẹ́ni tó bá fi lè dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn ẹni mi ó ti kéde ogun sẹ́mi ọlọ́ onítọ̀hún ó ti jáde ogun sẹ́mi ọlọ́ torí rẹ̀ ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ dìtẹ̀ sí i ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ di tẹ́ ma ẹni ọlọ́run èèyàn gbọ́dọ̀ mú lọ́tà àìjẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ ti jáde ogun sọ́lọ̀ nù tọ́ba wá jáde ogun sọ́lọ̀ ta wá ní ọ àwọn ta ní bẹ lẹ́yìn rẹ tó rò kó rí nǹkan kan sí torí ẹ ẹnikẹ́ni tó bá fi lè mú wàlíyì mi lọ́tà ẹni mi lọ́tà ó ti jáde ogun sẹ́mi ọlọ́run àti pé ẹrú kan nínú àwọn ẹrú mi kò lè wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí bíi kọ́ máa ṣe tí mo ṣe lọ́ràn yàn lórí ẹ̀ eléyìí jẹ́ àmì ńlá àtẹ̀mí àti wọ́ àwa fẹ́ súnmọ́ lọ àbá fẹ́ súnmọ́ lọ ọlọ́run bá fi ń yé wa nínú àdéfì pé ntọ́ ga jù téèyàn fi súnmọ́ lọ òun náà ni kéèyàn ó ṣe ntọ́lọ́run bá ṣe lọ́ràn yàn léèyàn lórí tá à ń bá ti ń ṣe ntọ́lọ́run ṣe lọ́ràn yàn lé wa lórí àti súnmọ́ àti jẹ́ni tó ṣe wípé ọlọ́run ọba wa á jẹ́ni tó súnmọ́ wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹrú èmi ọlọ́n kò ní yé wá àtúnṣúmọ́ èmi ọlọ́n pẹ̀lú àwọn anáfílà pẹ̀lú sísè àwọn anáfílà títí tèmi ọlọ́n ọ̀bọ̀ òfin nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ètò jẹ́ bàbá òun náà ní ká máa ṣe tọ́lọ̀ ṣe lọ́ràn yàn léwa lórí náfílà náfílà náfílà èyí sì sọ̀ràn yàn náfílà rẹ̀ ò ní tuma kọ́bọ̀ náfílà rẹ̀ ò ní tuma kọ́bọ̀ ọ̀ràn yàn láwọn kọ́ mójútó lẹ́yìn náà ló tó wá kan náfílà fẹyìdá ahbabtuhu tí mo bá wà nífẹ̀ẹ́ rẹ̀ kuntu sam'ahu alladhi yasma'u bih màá jẹ́ ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ wa basarahu alladhi yubsiru bih ìríran rẹ̀ tó fi ń ríran wa yadahu allati yabtishu biha àtọwọ́ rẹ̀ tó fi ń gbà nǹkan mú wa rijluhu allati yamshi 'alayha àti ẹsẹ̀ rẹ̀ tó fi ń rìn láti bi màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa àtúmọ̀ àárín yìí ṣùgbọ́n nǹkan tá a nílò ń bi ni pé iṣẹ́ ìkíní kejì nínú àwọn al-abrar al-muqarrabun àti ashabu al a rí i pé àwọn abrar al àwọn tí wọn ṣe gbogbo ohun tí ọlọ́run ọba nìkan ọ̀sẹ̀ yẹn ni kí tá a bá fẹ́ di ẹni tó ga jù nípò nínú àwọn àwòlíyà gbogbo ntọ́lọ́n ti pa wá láṣẹ àmà ṣe àwọ̀ apá gbogbo ntọ́lọ́n ṣe léwọ̀ apàtì apá gbogbo ntọ́lọ́n ọba ṣe léwọ̀ apàtì àmà ṣe ntọ́jọ́ ra yàn àmà ṣe ntọ́lọ́n nífẹ̀ẹ́ sí apá gbogbo haramu ti apá gbogbo makuruhati ti gbogbo ntọ́lọ́n kórìíra tá a bá fi lè wá àti ṣe báyìí tá à ń ṣe gbogbo ọ̀ràn yẹn tá à ń tó ṣe náfìlà tá à ń ṣe gbogbo ọ̀ràn yẹn tá à ń ṣe gbogbo tá a nífẹ̀ẹ́ sínú ṣẹ̀ríyà tá a pa gbogbo ntọ́lọ́ ń ṣe léwọ̀ tì tá a pa gbogbo ntọ́lọ́ wọn bá kórìíra tì á jẹ́ ipe ọba ẹlẹ́dàá yóò nífẹ̀ẹ́ wa nítorí pé a ti ṣe ntọ́lọ́ wọn bá ń fẹ́ irú àwọn wọ̀nyí báyìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú sẹ̀mí wọn tó nǹkan kò ṣeé má ṣe bíi ká jẹun bí ká wẹ̀wù bí ká wọ bàtà bí ká sùn gbogbo ẹ̀ tún yí padà lọ́dọ̀ tí wọ́n dẹ̀sìn nítorí pé àníyàn wọn òun náà tún ní pé gbogbo àwọn ń ṣe ń turọ Ọlọ́run àwọn ń ṣe ń turọ Ọlọ́run àwọn ń ṣe ń torí tọlọ́run káwọn ò lè lágbára láti sin lọ́run làwọn ṣe ń jẹun káwọn ò lè bá lágbára láti sin lọ́run làwọn ṣe ń mumi káwọn ò lè bá lè sin lọ́run làwọn ṣe wẹ̀wù kí àwọn ọmọ bá ṣèṣe káwọn ò lè bá sin lọ́run nírọ̀rùn làwọn ṣe ń wọ bàtà káwọn ò lè bá lágbára láti sin lọ́run làwọn ṣe ń sùn làwọn ṣe mi gbogbo eléyìí báyìí ó tún dẹ̀sìn lọ́dọ̀ tiwọn àwọn eléyọ̀ jẹ ẹni tó ga jù nípò lọ́dọ̀ lọ ṣùgbọ́n àwọn ẹni apọ̀ ọ̀tún tí wọn kò sí nínú ẹni tí á súnmọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí àwọn náà làwọn tó ṣe pé ọ̀ràn yẹn làwọn ṣe gbogbo tọ́lọ̀ ṣe lọ́ràn yẹn lé wọn lórí wọ́n ṣe wọ́n sì pa gbogbo tọ́lọ̀ ṣe lé wọn lórí wọ́n pa tì ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ bíi náfìlà àwọn nǹkan tí yẹn máa ṣe tí yẹn máa fi lọ́lá àwọn ò wọn ò lọ títí àwọn nǹkan kan wà tọ́lọ̀ ò ṣe léwọ̀ àmọ́ tí ń bẹ́ẹ̀ nu pé yẹn ń jayé káyé gbogbo ẹ̀ làwọn ń jẹ àbí òye wa ṣùgbọ́n wọ́n ń ṣe ntọ́lọ́ ń ṣe lọ́nà yẹn wọ́n ń jìnnà sí ntọ́lọ́ ń ṣe léwọ̀ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nù wa nù à ń ṣe ntọ́lọ́ ń fi pa á lásì à ń jìnnà sí ntọ́lọ́ ń ṣe léwọ̀ ò ń yaná fìlà ẹ̀ ọjọ́ máa wò mìíràn kò ní yẹn ó máa ń jẹ́ ká ga nípò púpọ̀ lọ́dọ̀ ọlọ́run torí de eléyìí o àlè rẹ nìkan nínú àwọn kèfèrí àbí àwọn mùnásìkì o àbọ̀mọ àwọn kèfèrí o abẹ́nìkan tó ti ẹ̀ dàgbà tó ṣe kíkọ̀ gbọ́ nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam rí táwa lè pè ní wàlíyà ọlọ́run o nítorí pé àwọn ọmọdé kéékèèké àwọn eléyìí wọn ò tí ì sìnkú ẹni tí wọ́n máa pẹ̀sẹ̀ fún báwo la ti wá fẹ́ pè bẹ́ẹ̀ bákan náà ẹni tó jẹ́ wèrè àti wàlíì wèrè wo àhà àfi tí wọn náà bá jẹ́ pé wèrè ni ọ wọn à lè pé wèrè wọn à pè ní wàlí torí pé wàlí iṣẹ́ sísin lọ́n ṣíṣe ńtọ́jọ́ ọ̀ràn yẹn jíjìnà sí gbogbo ńtọ́jọ́ èèwọ̀ àbí òye wa èwo wèrè ń ṣe èwo lọmọdé ń ṣe tọ́ àyàfẹ́ tó bá pè ẹ̀kan láàrin òun náà ni wèrè rẹ̀ máa jí sí gbàtí wèrè ọba jí sí yóò ṣe tọ́lọ́ tí wèrè bá jí sí tọ́ nǹkan mìíràn lẹ́yìn báwọn a sì ti mà pé wéèrè ntòsí káyìn tí làákà ìfi bọ́ ma lọ́wọ́ orí rẹ̀ náà lọ́lọ́wọ́ gbé dìde tó bá dijọ́ gbé ndàlùkìyàm orí rẹ̀ lọ́lọ́wọ́ bó ti ṣèṣirò fún. àmọ́tá bá ipa gbọ́ lẹ́nu wèrè àríwèrè ríran ó ríran kan ó rí nǹkan táwọn rí ọgbọ́n nǹkan kan tá a gbọ́ àbọ̀sẹ̀ nǹkan kan táwọn kó ju agbára èèyàn lọ àbọ̀tẹ̀ ẹ̀ náwó sẹ́nìkan lọ́ bá kú àbọ̀ kígbe mẹ́nìkan tó ti dákú lọ́ba dìde abẹ́nìkan abẹ́nìkan fẹ́ bí ma ọkọ̀ nàka sí báyìí lọ́mọ bá jáde rọrùn ẹ sẹ́mi kọ́ ẹ kọjá lásán wàlíì nìyẹn gbogbo eléyìí kìí ṣe nǹkan kankan bàbàrà àwọn káfíìrì náà máa ṣerú ẹ àwọn mùnàfíìkì náà máa ṣerú ẹ yẹ́n bí gbàtí káfíìrì ti ń sọ fọ́kàn nínú àwọn ọmọlẹ́yìn rẹ ni tí ṣètánì wàrà rẹ̀ amúlẹ́yìn ṣètọ́ni sọ fún ṣètọ́ni pé jáde lára ẹ̀ mo ní kó jáde lára ẹ̀ ó sì jáde wọn á ní ah, agbára agbára kìnnì kò sí nǹkan kankan bàbàrà ń bẹ ṣètọ́ni máa ṣerú ẹ̀ káfíìrì máa ṣerú ẹ̀ múnáfìkì máa ṣerú ẹ̀ tọ́ wá títorí rẹ̀ tọ́ sọ́ra rẹ̀ dára sọ́ọ̀sì. torí ẹ̀ àwọn Yahudi àti Nasara àwọn náà ní àwọn náà ní ìsọpá àwọn náà ríran àbí wọn ò ní ní ìbọn pàdé rẹ lọ́nà tó lọ ń ríran rí òun ríran sí ọ torí àwọn náà ní ríran àwọn náà láwọn àṣesí kan tọ́jọ́ ti ṣe tán gẹ́gẹ́ bí ìṣesí tàwọn alágbègbè gangan gẹ́gẹ́ bí ìṣesí tàwọn òpìdá gangan àtàwọn ẹni tí ń bọ́gi tí ń bọ́ pẹ̀ torí rẹ gbogbo ẹni tó bá ṣàfihàn pé wàlíyìí lòun tí kìí ṣe ntọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn tí kìí jìnnà sí ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ṣùgbọ́n tó ṣe pé ntọ́ta kò ló máa ń ṣe nígbà míì kò tọ́sẹ́ nìkan o kó pẹ̀lú àwọn eléyìí níwọ̀lé yọ ọlọ́run o torí pé tí eléyìí báyìí tí o bá ti jẹ́ wèrè tẹ́ni tí o pera rẹ̀ níwọ̀lé yìí tí o bá jẹ́ wèrè tí ń takùtà ọlọ́run tí o bá ti jẹ́ wèrè ajá yìí pé ẹni tí ẹni tí sì ń pè ní wàlí àjẹpọ̀ ní wèrè àjẹpọ̀ ẹni tí ń pè ní wàlí ní wèrè àbíkó sì jẹ́ pàrọ̀ màkà ń kejì wọn láàmú ǹjẹ́ nǹkan kan wà ń bẹ tó yẹ pé ọyẹ àwọn wàlí ìsọtọ̀ yàtọ̀ sáwọn èèyàn yòókù tá a fi máa dá wọn mọ̀ àbí tọ́lọ̀ ti ẹ̀sẹ̀ fún wọn yàtọ̀ sáwọn èèyàn yòókù àwọn wàlí yọ̀dá yàtọ̀ pẹ̀lú nǹkan kan yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ̀wù ọrùn wọn ò fi yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹni tó jẹ́ wàlí ọlọ bó ń ṣe ń wẹ̀wù lónà ọmọ wẹ̀wù lónà ètò bá wù ní ọwọ́ kò bá wọ ṣẹ́ẹ̀tì kò yọ kó wọlé ìdarí tọ́ bó sì wọ

wàlíì bàbá à wàlíì báwo àti kíkọ́ àwọn ọmọ afárí nìyẹn bákan náà ẹlòmíì wà tó jẹ́ pé irun tiẹ̀ wọ́n mọ̀ tírìmù ẹ̀ mọ́lẹ̀ jojúmọ́ náà ni kílípà jojúmọ́ nàmbà zero nàmbà zero kò ní fa o àmọ́ nàmbà zero ní òkú kọ́ ọmọ gbèsè wọ́n bá tírìmù ẹ̀ mọ́lẹ̀ gbogbo wa ọlá mi wàlí nù kò sísá mi wàlí torí ẹ wàlí alèrè nínú gbogbo báwọn yẹn ṣe póríṣiríṣi wàlí ń bẹnu àwọn olùmọ̀ wàlíì ń bẹ nínú àwọn makíw wàlíì ń bẹ nínú àwọn mẹ́kù wàlíì ń bẹ nínú àwọn ẹnjìníà wàlíì ń bẹ nínú àwọn ẹni tó jẹ́ pé télọ̀ ni wọ́n wàlíì sì ń bẹ nínú àwọn tó jẹ́ bíríkìlìyà wàlíì ń bẹ nínú àwọn rédíónìk wàlíì sì ń bẹ nínú àwọn eléwúrẹ́ wàlíì ń bẹ nínú àwọn ẹni tó ṣe pé ń tajà wàlíì sì ń bẹ nínú àwọn tó jẹ́ pé ọwọ́ wọn ṣe kódà àwọn tí ń ṣiṣẹ́ epo wàlíì ń bẹ nù wọn walhamdulillah so eléyìí túmọ̀ sí pé kò kò sí nǹkan kan pàtó kan tá a fẹ́ ẹ́ nígbà títí ṣe báyìí wá jẹ́ pé wàlẹ́ ní kò sí ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ kíyèsí ni pé kí ni hal amana billah hal yattaqillah sọ́gbọ́n lọ́wọ́ bá gbọ́ sí ń payọ̀ lọ tábà tí nǹkan méjì yìí ó lè jẹ́ wàlẹ́ ìfọlọ́wọ́ ọba ẹlẹ́dàá o tọ́ ilé ìjẹba àwọn àmì ìyàwó àjọ dára aládàdálẹ̀ nídìí ẹ̀sìn ọ̀daràn bí ti ṣe ń jó nǹkan mọ́ra wọn ní ń gún nǹkan papọ̀ mọ́ra wọn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ezekele lọ́pọ̀ nílé wọn náà wọ́n á ń jó náà àbí òye wa kìí ṣe yẹn wọ́n ń gún o gbogbo tó máa gún kọjọ kìí ṣe yẹn o tó ń tí sì ń jó kìí ṣe dọ̀tí o nǹkan tó máa ṣe nu ọwọ́ á ní wàlíì lo wàlíì báwo wàlíì ṣaitan wàlíì tani aṣaitan ilé ìjẹ́bù sì jẹ́ mbẹ̀njàre. ṣé àwọn wàlí ṣé wọ́n máa ṣẹlọ́n àbí wọ́n ṣẹlọ́n àbí èèyàn lè jẹ́ wàlí àfi kọ́ máa ṣẹlọ́n àkọ́kọ́ kò sínú mẹ́jọ̀mú tó lè sùn téèyàn fi jẹ́ wàlí pé kéèyàn jẹ́ ni tí èsẹ̀ lọ́n torí wàlí èsẹ̀ ànábì wàlí èsẹ̀ ànábì wàlí èsẹ̀ rọ̀ṣùl èsẹ̀ ìránṣẹ́ ọlọ́n èèyàn lásán èèyàn lásán bíi tèmi náà ni ìnáwó ń pè wàlí kò sínú pé o lè jẹ́ wàlíì àfi kọ́ ọmọ máa ṣàṣìṣe o lè jẹ́ wàlíì àfi kọ́ ọmọ máa ṣàìdá àwọ̀ kọ́dà wàlíì ìtẹ́rí yẹn òun náà máa ṣẹlọ̀ òun náà máa ṣàṣìṣe kọ́dà ó ṣeéṣe kí nǹkan kan nínú mà nípa ṣẹ̀ríà kọ́ pamọ́ sí kọ́ má mà ń parẹ́ kọ́dà nǹkan kan lè dojú su kọ́ má mà kí lòdodo nípa rẹ̀ ṣé ọlọ́run pa wá láṣẹ ká ṣe ni àbí ọ̀pá wá láṣẹ ṣé oníkà pátì ni àbí oníkà pátì gbogbo eléyìí ó lè ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tó jẹ́ wàlíì òdodo yẹnni kékeré ṣe dandan kó superior kìí ṣe dandan kó wà excellent yóò kù síbi tí ó kù sí. ó sì ṣeéṣe kó jẹ́ pé wàlíì yẹn kó máa wò ó pé nǹkan tó ṣẹlẹ̀ yìí nínú karamati ṣùgbọ́n kó máa mọ̀ yìí pé nínú sí ọwọ́ ṣèkọ́ni ó ṣeéṣe kó dojú sú bẹ́ẹ̀ kó yọ kúrò nínú jíjẹ́ wàlíì nítorí pé èèyàn ni èèyàn máa ń ṣàṣìṣe èèyàn sì máa ṣe dọ́gba torí ẹ̀ ọ̀tọ̀ kẹ́ni tó jẹ́ wọlé ọlọ́run kó sàṣìṣe o ọ̀tọ̀ kẹ́ni tó jẹ́ wọlé ọlọ́run kó sàṣìṣe ìdí nìyí tó fi jẹ́ wípé kìí ṣe ntọ́jú ọ̀ràn yẹn lórí wa o kìí sì sára ẹ̀sìn wa ike ká gba gbogbo ntẹ́ni tó jẹ́ wọlé ọlọ́run bá ti sọ gbọ́ torí pé òun kìí sànàbí ọlọ́run mo rò pé yé wa bàbá náà ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn níbi tiwa sọ́sọ́ kọ́lọ̀ ń sọ ni àbọ̀sọ̀ pàànàbì sọ mo rò pé yé wa so ntọ́ sọ yín mi ò ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ ó sì rọra pẹ̀yìn dà nítorí pé nítorí sọ kò sí déédéé torí pé òun yìí sànábì tí èsì àṣìṣe yìí sànábì tí ń jí sí ọlọ́run ọba wa àyàfi tó bá pé nítorí sọ kòtàkòtà ọlọ́run kòtàkòtà nábì sallallahu alayhi wa sallam torí rẹ̀ gbogbo tí wàlíì kan bá sọ àbẹ́nìkan bá sọ nínú àwọn mùsùlùmí là ń sọ ń wo <laughs> nínú àwọn mùsùlùmí tẹ́nìkan bá sọ fún ọ tí sèse ẹni ọlọ́run wàá gbé wàá gbé lọ síwájú alukur'an àti sunnah tó bá ṣe déédéé alukur'an àti sunna àjẹpọ̀ àgbàwọ̀ àgbàwọlé kéésùn gángan la gbàwọlé o ṣùgbọ́n kí la gbàwọlé alukitab wa sunna tó ti takò ọ̀kan nínú méjèèjì àbí méjèèjì ibi títí ń bọ̀ pọ̀ ibẹ̀ la dá padà sí o táàbà wa mọ̀ sọ takò alukur'an àbí ọ̀takò apàtì ni apàtì kíkálukú sí mi oríṣi ọ̀nà mẹ́ta làwọn yẹn pín sí ń pẹ́ lẹ́yọ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tí òun ò pé gbogbo ohun ti sọ so nípa ara rẹ̀ àbọ̀ sọ nípa ọlọ́run àbí tó sọ pọ́kàn òun sọ fún òun nípa ọlọ́run ọkàn mi sọ fún mi pọ́lọ́run sọ pé ẹ́ yóò pé òdodo ni akíkà akíkà báwo. bákan náà àwọn eléyìí àwọn tayọ ẹnu àlà ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe wípé tí wọ́n bá rí gbogbo nǹkan tí ẹni tí ó jẹ́ wọ̀lì tó bá ti lè ṣe tó bá ti lè ṣàṣìṣe kan láyé rẹ̀ rí òun láwọn ló fi ṣe wọlé ọlọ ṣé kò wá ní sẹlọ ni yọ sẹlọ ilé ìjọba torí ẹ lẹtọ dáàtú ní kíkà dúró dọ́gba káma ìpè ní tọjẹ wọlé ọlọ òun náà lẹtọ gbọ lọwọ bá gbọ tí sì ń payà rẹ ó lè sa àṣìṣe ó lè sa ìdá àṣìṣe àta ìdá rẹ kò yọ kúrò nínú ẹsẹ Islam ẹ rí eléyìí kì í ṣe nǹkan kan tuntun o tá a pa àná ló dé o àbí jẹ ta o Umar radiyallahu anhu ó wà nínú hadith eléyìí bukhari àti muslim tó gbé jáde anabi muhammad sallallahu alayhi wa sallam oníkọ́lá kánà fi umami qablakum muhaddathun fa iyyakum fi ummati ahadum fa umaru minhum anabi sallallahu alayhi wa sallam olùtí wáyò lára àwọn ẹni tó ti síwájú ṣáájú yín àwọn ẹni tó ṣe wípé a máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jòdòdò á máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jódodo tá a bẹ́ẹ̀ lómi sọ tó sì máa sọ jáde tí ó máa dájú pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú wọn bá bẹ nínú ìjọ mi Umar ọ̀kan nínú wa ló jẹ́ ibn al-Khattab radiyallahu ọ̀kan nínú wa ló jẹ́ sì mà pé Umar radiyallahu anhu ọlọ́wọ́n bá sí òdodo sórí ahọ́n.